وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته ọpẹ́ ni fún ọlọ́run ọba kọ́lọ́n kó gba sọ̀láàtì wa kọ́lọ́n kó ṣe àlékún ìdẹ̀ra ilé ẹnìkọ̀ọ̀kan wa lórí ọlọ́run ọba àlékè ọlá tí a ọpẹ́ fún òun náà ni ọba tí ó dá wa ọba tó ń tọ́jú wa títí di àsìkò yìí ọba tó ṣe wá ní mùsùlùmí tí ó ṣe wá ní kèfèrí abẹ́lọ́hùn kó má jẹ́ kí a di kèfèrí láíláí kọ́lọ́ ọba kó jẹ́ kí ẹnìkọ̀ọ̀kan wa ká wa sórí Islam gẹ́gẹ́ bí àwọn nǹkan tí a ti ń bá bọ̀ ọ̀rọ̀ nípa tíra wa tí a ń ṣe àlàyé àwọn ẹ̀kọ́ tó ṣe pàtàkì fún gbogbo umma fún gbogbo al-umma al-umma tu òun náà ni àwọn ọmọlẹ́yìn àbí àwọn èèyàn kan àwọn òlàwà gbàlérò ummatu muhammadin sallallahu alaihi wasallam, sallam àwọn umma anabi muhammad sallallahu alayhi wa sallam wal ummatu tanqasimu ila ni, àwọn umma tí ó jẹ́ títí ànábì sallallahu alayhi wa sallam wọ́n pín sí méjì ummatu da'awati wa ummatu ijabati ẹ̀rí gbogbo ẹni tí ó bá ń bẹ láyé abẹ́ni tó ṣẹ̀mí láti ìgbà tí ọlọ́run bá ti gbé ànábì dìde sallallahu alayhi gẹ́gẹ́ bí òjíṣẹ́ ọmọlẹ́yìn ànábì ni wọn yahudi aw nasrani jíù ló jẹ́ ni christian ló jẹ́ ni jíù ló jẹ́ ni abọ́gibọ̀pẹ̀ ló jẹ́ ni gbogbo ẹnikẹ́ni tí ọlọ́run bá bá ti ní kó ṣẹ̀mí láti orí ìgbà tọ́lọ́run bá ti gbé ànábì sallallahu alaihi wasallam dìde gẹ́gẹ́ bí òjíṣẹ́ ìlà àǹtakó masáhà tí a fi di ọjọ́ gbèǹde àlìkìyàmọ̀ gbogbo wọn pátápátá ọmọlẹ́yìn ànábì ni wọn sallallahu alaihi wasallam wọ́n gbàgbọ́ o wọn ò gbàgbọ́ ó mọ̀tò dáàwà torí pé gbogbo wọn pátápátá lọ́lọ́wọ́n bá rán ànábì sallallahu alaihi wasallam sí ọlọ́run ni wà má arsalnaka illa rahmatan lil alamin ọlọ́run ni àárọ̀ wà ànábì sallallahu alaihi wasallam bí ó ń ṣe pé àárọ̀ ẹ̀sìn gbogbo àgbáyé pátápátá gbogbo àgbáyé lọ́lọ́run bá rán ànábì Muhammad sallallahu alaihi wasallam sí bọ́lọ̀ ṣe wá rán sí gbogbo àgbáyé àwọn èèyàn wá pín sí méjì àkọ́kọ́ ummatul da'wa ìyẹn jíù nínú àwọn táwọn bí pé làwọn christian wà nínú àwọn táwọn bí pé ni àwọn tó jẹ́ pé àwọn tiẹ̀ ń bọ́gi bọ̀pẹ́ ni àwọn ò wá dé ọ̀n jẹ́ pé ànábì sallallahu alaihi wasallam torọ́ lọ́n bá ní qul ya ahlal kitab ọlọ́run ní ànábì sọ fún àwọn èèyàn pé ya ahlal kitab ẹ̀yin tọ́lọ̀ ọba fún ní tíra ṣáájú kí n tó dé ìyẹn ni ẹ̀yin yahudi ẹ̀yin nasọ́rọ́ ẹ̀yin jíù àti christian ta'alawo ila kalimatin sawa bẹ́ẹ̀ni ni bẹ́ẹ̀nàkùn ẹ wá ẹ jẹ́ kí n ṣàlàyé lórí nǹkan ẹyọ kan tó jẹ́ pé ọlọ́run ọba ó fún yín ó sì fún èmi náà ẹ̀yin ti gbàgbé ni èmi wá láti wá rán yín létí allah na'abuda allah na'abuda iya. قل تعالوا يا أهل الكتاب تعالوا إلى كلمة سواء ألا نشرك بالله شيئا òun náà ni pé ká má sin nǹkan míì lẹ́yìn ọlọ́run ṣùgbọ́n arínú wọn wàṣáhìdà ṣáhìdù mìmbani israel alamislihi fa'amana wasakbarutum nígbà tí ọlọ́run bá ní kí ànábì wá báyìí aleyhi salam àwọn kan gbà nínú wọn òun náà ni arákùnrin kan tá à ń pè ní abdullah bunu salam abdullah bunu salam yehudi ni nígbà tá ànábì sallallahu alaihi wasallam ń pè wọn ìlà kálímà ó pè sí la ilaha amana fa amana fastakbarutum òun gbà ṣùgbọ́n lọ́wọ́ ní ẹ̀yin tó kù ẹ̀yin ṣe gbéraga nínú tí gba òdodo òun náà ni torí pé alikibiru batul haq òun náà ni pé kéèyàn fojú rẹ náà òdodo ohun tó ń jẹ́ gbéraga nìyẹn ohun téèyàn mọ̀ pé òdodo ni kéèyàn wá fojú wọlé wastakbarutum ẹni yìí ti ẹ̀hún gbà ṣùgbọ́n èyí tó kù ẹ ṣe gbéraga ẹ wò wípé ẹ ti ju wípé kẹ gbà fànàbì lọ sallallahu alaihi wasallam ẹ rí i pé ń gbà mí tó dodo bá dé ó lè jọ ọmọdé ló ń sòdodo fún wa èèyàn lè wo pé àá ah, ojú wa ló ṣe fẹ́ yẹ ẹ̀ ìyẹ́ ojú wa ló ṣe fẹ́ kódà àwa ń bẹ̀ ńgbà tó ń so yìgì ẹ̀ ọmọ tó ṣe pé ńgbà tó bí àwa là ń bá kó gbẹ òun láwa délé ni láwa ló ń fẹ́ ni ìtumọ̀ ẹ̀jọ̀ mọ́ ìgbéraga ni risalata. ẹ tọ́lọ́ máa ránṣẹ́ ọlọ́run ló mọ ibi tó bá wọn lọ́wọ́ bá ló máa ń fi ètò sí tó bá wọn lọ́wọ́ aràn arúgbó sí àwọn ọmọdé tó bá wọn lọ́wọ́ bá aràn àwọn ọmọdé sí àwọn àgbàlagbà tó bá wọn lọ́wọ́ bá aràn àwọn tí wọ́n jẹ́ ẹni ńlá sí gbogbo aráàlú tó bá sì wọn lọ́wọ́ bá àwọn tí wọn jámọ́ nǹkankan lòlù àwọn lọ́lọ́wọ́ bá máa gbé dìde ta ló ń ran wọn ṣe ṣàwa lé àǹfààní láti kó ẹ̀sán lọ́wọ́ bá ni pé kí lóde tó fi ṣe bó ṣe ṣe ala ya'lamu man khalaqa wa huwa al-latiful khabir ṣé ẹni tó dẹ̀dà kò mọ̀ ń pẹ́ ẹ̀dá ni ẹni tó dá wa tó mọ̀ wá òun ló mọ tó yẹ wá ní àsìkò tó yẹ wá níbi tó ti yẹ wá. ma yaf'alu Allahu la yus'alu amma yaf'al wa hum yus'alun ọlọ́wọ́n ọba àlíkè ọlá ó ní kò sẹ́ni lè di ọlọ́wọ́n ọba amma yaf'al nípa ohun tó ṣe pé ìwọ ọlọ́run kí ló dé tó fi ṣe bẹ́ẹ̀ wahum yusalun ṣùgbọ́n àwọn ọlọ́run la máa bi gbogbo wọn pátápátá gbogbo wa lọ́lọ́run máa bi ṣùgbọ́n àwọn ò lè bi ọlọ́run ọba àlékè ọlá torí pé ọlọ́run ọba òun ló ní wa ohun tó bá sì wù ú ni ẹni tó ní nǹkan ohun tó bá wù ló lè fi ṣe béèyàn bá gba owó oṣù sìn ó lè decide pé jẹ́ lọ kó sákàǹtì kì í má nà nǹkan kan bẹ̀ tó bá sì wù ó lè ò pé jẹ́ kó Mr Biggs àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kó sì ná gbogbo owó ìtàn ṣé ìyọkọ́ lè question ẹ̀ ṣe bóun ló ṣiṣẹ́ owó ẹ̀ òun ló ní wàlíláhi masalula àlà tọ́lọ̀ bá wá ṣe nǹkan tó hùn fa'alu lima yurid ọlọ́run ní gbogbo ohun tó bá hùn ara tó bá hùn lòun lè dá ohun tó bá hùn lòun lè ṣe itú tó bá wọn náà bá ló lè fi gbogbo wa pa kò sẹ́ni tó fẹ́ bí ọlọ́run bá wò pé kí ló dé tọ́lọ̀ bá fi ṣe bẹ́ẹ̀ fa'alu lima yurid wa ma tasha'una illa an yasha Allah ẹ̀yin ò ní máa fẹ́ nǹkan kan àyàfi kó máa bẹ lábẹ́ ohun tọ́nà ọba fẹ́ àfi kó máa bẹ lábẹ́ ohun tọ́nà ọba fẹ́ Ànábì sallallahu alaihi wasallam ó pe àwọn èèyàn yìí ṣùgbọ́n wà nù wọn àwọn tí wọ́n gbọ́ tí wọ́n gbà ó sì wà nù wọn àwọn tí wọ́n gbọ́ tí wọ́n gbà fastakbarutum wọ́n ṣègbéraga wọ́n wò pa wọ́n ti kọjá tí wọ́n lè máa pèsè ẹ̀sìn látara bẹ́ẹ̀ ọlọ́run ọba àlékè ọlá ó fìyà jẹ wọn kọ́lọ́ má fìyà jẹ nìkankan wa. àwọn kejì nínú àwọn tá a lọ bí pé ummatul ijaba àwọn alákọ̀ọ́kọ́ yìí là ń pè ní ummatud da'wa àwọn ìjọ tó jẹ́ pa pè ṣùgbọ́n wọ́n gbẹ́rù gbọ́n rí wọn ò gbọ́. àwọn ẹlẹ́ẹ̀kejì ummatul ijaba àwọn tó jẹ́ pa pè bá a sì ṣe pè wọ́n wọ́n jẹ́ pé wọ́n gbọ́ ohun tọ́lọ́ ọba àlékè ọlá wọ́n gbọ́ ohun tọ́lọ́ ọba sọ fún wọn. wọ́n gbọ́ ohun tọ́lọ́ ọba sọ fún wọn ìyẹn làwọn mùsùlùmí àwọn tí wọ́n gbàfà fún ànábì wa muhammad sallallahu alayhi wa sallam tọ́lọ́ ní kémi àti yẹyìn ká máa jẹ́ kan nu wọn báyìí àìní jẹ́ kan nu wọn mọ́ kọ́ lọ́ máa fi ṣàdánwò fún wa torí pé ẹ̀dá tí ò bá tí kú kò tí lè fọwọ́ sọ̀yà o wàlà àmàlù bi khawatimiha ohun tó ń jẹ́ iṣẹ́ òun náà níbi téèyàn bá parí ẹ̀ sí kọ́ lọ́ jẹ́ aṣíra rẹ̀ ẹni tí ò bá tí kú kò tí ì mọ kí ni destination ẹ̀ o kọ́lọ̀ jẹ́ ká já síbi tó dáa ó dìgbà tẹ́rú bá kú tó wá kú ní kú mùsùlùmí táwọn mùsùlùmí wá láǹfààní látàrẹ̀ láti kírun sí i lára ẹ̀rí mùsùlùmí tó bá ti kú ní kú mùsùlùmí kò sí bọ́ọ̀rù ẹ̀ṣẹ̀ lè burú tó kò sí irú ẹ̀ṣẹ̀ tó lè dá pé èèyàn ti ẹ̀kú ó jẹ́ mùsùlùmí ó máa rá foríjì ọlọ́wọ́n ba á wà lùjọ́ náà ó lè wọ ṣáájú kó tó wà lùjọ́ náà kọ́lọ́ má jẹ́ ká wọ ìyẹn jẹ́ min fadọ́ ilẹ̀ Islam nínú àwọn ọlá tó wà fún islam àti ìjẹ́ mùsùlùmí mùsùlùmí ò ní ra síná ṣùgbọ́n mùsùlùmí lè wọná kọ́lọ́ má jẹ́ ká wọná mùsùlùmí á máa wọná látara ìwà ìdá látara ìwà burúkú látara ìmá kọ ọ̀rọ̀ ọlọ́wọ́n ọba ìmá tẹ̀lé òjíṣẹ́ ó lè fa kí mùsùlùmí wọná ẹni tó ṣe ṣìnà ó lè wọná ẹni tó jalè ó lè wọná ẹni tó mutí ó lè wọná ẹni tó ń parọ́ ó lè wọná ṣùgbọ́n tó bá wọná tó bá ti jẹ́ mùsùlùmí kò ní ra sínú náà torí la ilaha illallah torí gbogbo náà bá gbọ́ bó ṣe yẹ kó gbọ́ náà gbọ́ kò ní ra sí náà kọ́nà má jẹ́ ká wọná rárá o ṣáájú ká tó wà lùjọ́ náà torí pé ànábì Muhammad sallallahu alaihi wasallam ó ní tó bá dọjọ́ gbèndé alikiyama ẹni tó gbádùn jù lé ayé yóò tàbí yìí wọn mú wa wọn wá ní ó yá ẹ kì í bọnú ná láàrin ìṣẹ́jú àyà láàrin kadiju kàlà ẹ kì í bọnú ná tí wọn bá kì í bọnú ná tí wọ́n yan jáde wọ́n wá béèrè wípé ìdí ó gbádùn rí lé ayé á ní wàláhì á mo fọ́ náà búra mi mọ́ tó ń jẹ́ gbádùn. wọ́n á tún wá lọ mú wá ẹni tó jẹ́ òun ló jẹ̀yà ní ayé ọlọ́run ni ó yá ẹ kì í bọnú àlùjọ náà yọ jáde wọ́n wá béèrè lọ́wọ́ ẹ̀ ìjó rí tó ń rí jọmọ kọlọ má ká wọnà ká tó wà lùjọ náà kọlọ kò di náà ẹ wá rí àwọn tí tí gbà òun wá ní àwọn tí ń ṣe àlàyé yìí fún pé ìmà àwọn tó ṣe lè àmàtì ọmọ fún gbogbo àwọn tí wọ́n gbà fà fún ànábì sallallahu alaihi wasallam àti fún àwọn tí wọ́n gbà torí pé ẹ rí i pé láti bíi seventeen weeks ago tẹ́lẹ̀ yìí jẹ́ eighteenth week àbí bóyá eighteenth week dẹ́ni tí a ti ń bára wa sọ̀rọ̀ àwọn nǹkan tá a fi ń sọ̀rọ̀ ọ̀gọ̀rọ̀ ẹ̀ dá lórí ọ̀rọ̀ ìgbàgbọ́ ọ̀rọ̀ àdìsọ́kàn a sì ti sọ̀rọ̀ àwọn tefsir àwọn suwar kan lọ ní ọ̀sẹ̀ tó kọjá òun la ṣe bẹ̀rẹ̀ ok eighteenth week lọ́sẹ̀ tó kọjá òun la ṣe bẹ̀rẹ̀ ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú al omur alahamaliya àwọn nǹkan tó ní í ṣe pẹ̀lú iṣẹ́ gbogbo ìta ti ń sọ for seventeen weeks àwọn tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ọkàn ni nípa àkídà wa bóòlù ṣe yẹ kí gbàgbọ́ wa rí i talẹ̀ tó ń jẹ́ ọlọ́run talẹ̀ tó ń jẹ́ ànábì kí ló ń jẹ́ síra ọlọ́run ọba bó o la ṣe gbọ́dọ̀ gbàgbọ́ kí ló ń jẹ́ àlùjọ náà kí ló ń jẹ́ iná kí ni tá a máa ṣe tá a máa fi wà àlùjọ náà àwọn tó máa wọná kọ́nà má jẹ́ ká wà nù wọn kí ni fẹ́ tí wọ́n á ṣe tí wọ́n á fi wọná kọ́nà má jẹ́ àwọná. ẹ wá rí gbogbo àwọn ọ̀rọ̀ yìí pátápátá ó ní í ṣe pẹ̀lú mùsùlùmí àtẹ̀tí ò ṣe mùsùlùmí mùsùlùmí náà gbọ́dọ̀ mọ gbogbo àwọn nǹkan yìí ẹni tí ò ṣe mùsùlùmí ó yẹ kí òun náà mọ̀ torí pé tọ́nilé lórí torí pé gbogbo ẹ̀dá tọ́nà ọba dá ọlọ́run ni wà máa khalaqtu l-jinna wal-insa illa liya'budun ọlọ́run ni mi déyàn àtàlùjọ̀nù bí ó ṣe pé kí wọ́n lè máa jọ́sìn fún mi àti kẹfìrí o àti mùsùlùmí ọlọ́run dá wa ká lè máa jọ́sìn fún mi ṣùgbọ́n mùsùlùmí tó gbà torí ẹ tó pe rẹ mùsùlùmí tí ò jọ́sìn fọlọ́run kí ló fẹ́ fi justify ìjẹ́ mùsùlùmí ẹ̀ nígbà tó ní mùsùlùmí ní ẹ tó kírun ó gbàwẹ̀ ó yan zaka ìgbàgbọ́ ẹ̀gbọ́n náà dúró déédéé anna laka hada ibo islam kọ́lọ̀ kó má ṣe wá ní kèfèrí ilé táwa bẹ̀rẹ̀ ní ọ̀sẹ̀ tó kọjá òun náà ni ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú irun kíkí tó ṣe wípé akadul wajibat eléyìí tó gbópọn ninu gbogbo nǹkan ọ̀ràn yàn lẹ́yìn pé yan nígbàgbọ́ òun náà ní irun kiki òun ní irun kiki irun kíkí ọ̀rọ̀ ẹ̀ ga débi wípé ọlọ́wọ́ ọba àlékiọlá kò fún ànábì sallallahu alaihi wasallam lórí ilẹ̀ ayé ìgbà tó lọ́n fẹ́ bá ànábì sọ̀rọ̀ nípa tawhid nígbà lọ́n fẹ́ bá ànábì sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ àdìsọ́kàn ìgbàgbọ́ ó rán sí ni pé kó wá ṣàlàyé fún un nígbà fẹ́ sọ̀rọ̀ nípa hajj tó kó gbogbo nǹkan tá à ń pè ní Islam sínú ó kó ìnáwó sínú ó kó irun sínú ó kó gbogbo ṣé oríṣiríṣi ní hajj kó sínú nígbà ló fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀ ọlọ́run bò ní kànáàbì máa bọ̀ sọmọ ọlọ́run sọ̀rọ̀ pa zaka tó jẹ́ wípé Yorùbá gan máa kò se fàtú ká lè mọ̀ pé ìnáwó ó máa ń lé ọlọ́run ò ní kánábì sọ̀rọ̀ àlùwẹ̀sọ́lá máa bọ̀ sọ́mọ̀ ṣùgbọ́n gbà tó fẹ́ fún nírun ọlọ́run ò fún lórí ilé ayé ọlọ́run ní kánábì máa bọ̀ sọ́mọ̀ nígbò wá dé sọ́mọ̀ ọlọ́run bá fún ní fifty hours of solace bá ṣe ń kí wákàtí márùn yẹn wákàtí fifty lọ́nà ọba fún ànábì inú ànábì dùn sallallahu alaihi tó bá jẹ́ pé fifty times lọ ní ká máa kírun lójúmọ́ a ní twenty four hours nínú one hour irun tá a máa máa kí máa lé méjì tá a bá ti ṣe ń kí kan tán báyìí after bíi bóyá fifteen minutes wọ́n tún ti pè irun míì ohun tá a bá ń ṣe àtúgbọ́dọ̀ filẹ̀ àtúlọ́kì tá a bá kí tán àtúpadà síbi ohun tá a ń ṣe after bíi fifteen minutes wọ́n á tún pè wá fún mi bá ṣe máa máa lọ bá ṣe máa bọ̀ nìyẹn o irun tọ́nà ọba fún ànábì nìyẹn inú ẹ dùn torí pé tó fẹ́ sin lọ́wọ́ ọba lànàbì sallallahu alaihi wasallam inú ẹ dùn ó bá ń bọ̀ lẹ̀ láti sọ́mọ̀ ìkọjá sọ́mọ̀ keje lọ́hùn lànàbì lọ kò máa wọ plane kò wọ mọ́tò jìbìrì ilé kọ̀ pé ní bóyá jí a lọ láti mọ́ṣáláṣí mọ́kà tánàbì ti ń ṣèjọsìn jìbìrì ilé sì pé. Atara àtẹ̀mí ni kò ń ṣe kó travel nínú ẹ̀mí pé bóyá ó ń sùn lálàá rárá jìbìrì lè mú lọ báyìí wọ́n wá ń pe ẹ̀dá kan ní burok burok yìí wọ́n ní bó ṣe rí ó rí bí ẹṣin ó sì ní ìyẹ́ tó dàbí tẹyẹ tó bá sáré àtúfò ohun tí wọ́n fi gbé ànábì ṣe ìrìn àjò nìyẹn téèyàn bá fẹ́ wọ nǹkan ọ̀gùn tó sáré jùlọ lásìkò tá à ń sọ yìí tó fẹ́ lọ láti mọ́kà lọ sí jerusalem á lo tí ò ní dín ní oṣù kan tí ò sì ní máa sinmi lọ́nà á lo oṣù kan tí ò ní máa sinmi lọ́nà anabi sallallahu alayhi wa sallam lẹ́yìn sọ̀látù lè ìṣá àsìkò sọ̀látù lè ìṣá wọ́n wá gbé anabi ìrìnrìn àjò wọ́n kọ́kọ́ lọ jerusalem tó jẹ́ pa sọ pé rìn àjò ẹ̀ tabarẹ́sìn tó mẹ́rẹ́sà kò dín ní oṣù kan wọ́n wá gbé anabi débẹ̀ láàrin òru ọjọ́ kan lẹ́yìn ìgbà yẹn ṣe wà lọ sí sánmọ̀ ìrìn àjò sánmọ̀ ó kọjá ìrìn àjò pé kéèyàn ló fẹ́ rin ilé ayé ibi tó ti bẹ̀rẹ̀ síbi tó parí sí wọ́n wá gbé ànábì lọ sánmọ̀ sánmọ̀ keje lọ nígbà wá débẹ̀ òun àti jìbìrìlì débì kan sídi ẹ́ńdà sídi rọ́tìlì mùntáhà wọ́n wá ń wo igi tá à ń pè sídi rọ́tìlì mùntáhà lọ́ọ̀kan báyìí ẹ̀ńdáhà jannatil ma'wa tọ́lọ́ sọ pé gbẹ̀bẹ̀ náà làlùjọ́ náà wà kọ́lọ́ máa ṣe ìjẹ́ká wà lùjọ́ náà. nígbà wá dí àyè yìí Jibril wá sọ fáànà bíi sallallahu alaihi wasallam ó ní láti gbà tí Ọlọ́run bá ti dá èmi tí mo ti ń ṣẹ̀ mí tí mo ń lo ẹ̀mí ní sánmọ̀ yìí mi ń kọjá bí tí mo wà yìí báńdìrì tèmi ni mi ní lè kọjá bí ṣùgbọ́n wàá máa lọ báyìí nígbà tó bá ń lọ bọ́lọ́run bá bá ṣe fẹ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀ Ọlọ́run ló ní mú ẹ wá Ọlọ́run ló ní yòókù ẹ̀yin náà wo nǹkan jọmọ́ nínú sọmọ lọ́hùn náà ànábì sallallahu alaihi wasallam lọ ó débi tọ́lọ́ ti fẹ́ bá sọ̀rọ̀ ọlọ́run bá sọ̀rọ̀ fún ànábì sallallahu alaihi wasallam ànábì ń gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ọba báyìí ó sì rí ìmọ̀lẹ̀ kò rí ọlọ́run ọba tòrọ́ lọ ni láyọ̀dẹ̀rẹ̀ kó hula bí sọ̀rọ̀ wàhúwá yọ̀dẹ̀rẹ̀ kó làbí sọ̀rọ̀ ọlọ́run ní kò sí bójú ṣe lè tóbi tó kò bá àjòjú yọbọ kò lè rí ọlọ́run kẹgbẹ́ microscope ẹ lè fi rí ọlọ́run wàhúwà yóò dèrè kó làbẹ sọ̀rọ̀ ṣùgbọ́n gbogbo ojú lọ́lọ́run bá ń rí o la yakhfa alayhi shay'un fil ardi wala fis sama ẹ̀rọ lọ́wọ́ bá yí nǹkan kò pamọ́ fún lórí ilẹ̀ bẹ́ẹ̀ náà ni nínú sánmọ̀ kò sí tó pamọ́ fọ́lọ́wọ́ bá huwa alladhi yusawwirukum fil arham kayfa yasha ó lọ́ba tó dá yín nígbà tẹ́ wà nínú okùn ya yín ó sì fàṣọ yín ó ṣe ẹ̀yà yín bó ṣe fẹ́ nígbò jẹ́ pọ́nà ọba ló ṣe báyìí ó mà ṣírí wa ó mà ṣírí wa ẹ rí fóònù tí gbogbo wa ń gbé káàkiri lẹ́nu ó rọrùn fáwọn òyìnbó láti fi mọ́nítọ̀ ẹnìkọ̀ọ̀kan wa ó rọrùn fáwọn òyìnbó tẹ bá wo àwọn kámẹ́rà tí wọ́n gbé sí orí èyí iṣẹ́ kékeré kọ́ lóyìnbó fi ń ṣe àwárò nìkan là ń lò wọ́n bá wa lò tí ẹ bá wo àwọn fóònù ńláńlá wa tó ní front camera ẹ rí pé tẹ bá gbé síwájú wọ́n bá débi pé tẹ́ ń bá sọ̀rọ̀ ẹ máa rẹ́ nìyẹn tóun náà bá nírú ẹ̀ òun náà máa rí i tó bá sọ pé òyìnbó ń rí wa bó ni ò ṣe ní rí wa ṣe bọ́ọ̀ náà ṣe àbí bẹ́ẹ̀ kọ́ ni kí sì ló fà òyìnbó ti gbé àwọn nǹkan yẹn síbẹ̀ kódà ó débi pé tẹ́ bá pa fóònù yín àwọn tí wọ́n fẹ́ jíun tẹ́ ń sọnù ilé tẹ́ gbé fóònù yẹn sí gbọ́ torí pé pa fóònù kò túmọ̀ sí pé wọ́n ní rí gbọ́ o wọ́n ní àyàfi tẹ́ bá yọ bátìrì kú ọ̀mẹ́ tẹ́ bá yọ bátìrì kú ọ̀mẹ́ náà ṣe lè sọ wípé wọ́n tún fi iná bátìrì míì sí ni tó jẹ́ pé kámẹ́rà táwọn fẹ́ lò yẹn nìkan la máa ṣiṣẹ́ fún tí ò ní ṣiṣẹ́ fún nǹkan mi iná rọ́bàkà làbí lè mèrè sọ́ọ̀dù ọlọ́run bá yíwà mi tó lúgọ sí tó ń wò yìí tọ́lọ́run bá lóun wò wá a lè fẹ́ máa ṣiyèméjì àwọn òyìnbó kan wá sọ pé náhánú bìlìmẹ̀rì sọ́ọ̀dù àwa gan wò yìí o ẹ rí i pé nínú àwọn tí wọ́n ń darí ayé lẹ́nìí tí wọ́n jẹ́ ní èṣù wọ́n sọ wípé the all seeing eye ojú dàjáàlì ni ń pè bẹ́ẹ̀ tẹ́ bá wo American dollar ẹ̀rọ ojú yẹn ń bẹ àbí bẹ́ẹ̀ kọ́ ni ẹ rí ojú kan ẹ lára dọ́là àìmọye àwọn complaints ńláńlá ẹ lè máa ráwọn ojú kan yẹn símbọ̀ àwọn ẹni èṣù ni ohun tó dẹ̀ ń sọ ni wípé even lára dọ́là yẹn bóyá one thousand dollars ni ìkan náà dollars tó tóbi dá tó tóbi dáadáa yẹn ni wọ́n ti máa kọ́ sí abẹ́ kíní tá à ń sọ yìí wọ́n á ní di all seeing eye ojú tó ń rí gbogbo nǹkan wọ́n ti lo technology láti monitor wa láti rí wa so ọmọ ẹ̀dẹ́ èèyàn bíi tiwa nìyẹn tọ́lọ́ bá wa sọ pé innallaha dájúdájú ọlọ́wọ́ bá la yakhfa alayhi shay'un fil ardi wala sama. nǹkan kan pamọ́ fún lórí ilẹ̀ àti nínú sánmọ̀ huwa alladhi yusawwirukum fil arhami kayfa ifayasa tó ọba tó fáṣọ yín ọba tó pè gbogbo yín ọba tó dísà yín bó ṣe fẹ́ ni nígbà tẹ́ wàá nù yín oríṣiríṣi ti wá gbé sí wa lára gbogbo ẹ̀ pátápátá fi mọ́nítọ̀ wa ẹ rí ìka wa yìí pé ọwọ́ tẹ rí nínú sórọ́tù lè kìyàmà ó lòun ọba máa òun ọlọ́run ọba máa kó wa jọ́njọ́ gbèndé àlìkìyàmà tó jẹ́ wípé ọwọ́ wa yìí kò ní yá ìyẹn ní tọ́ḿpìrìǹtì wa yìí kò ní banana. àbí bó ló ṣe wá nu súra la uqsimu bi yawmil qiyamah wala uqsimu bi nafsi lawama ayahsabu li insanu alla najma'a idhama bala qadirina ala an nusawwiya banana bal yuridu li insanu ليفجر أمامه يسأل أيان يوم القيامة فإذا برق البصر وخسف القمر وجمع الشمس والقمر يقول الإنسان يومئذ أين المفر كلا لا وزر ila rabbika yawma idin almustaqar yunabbahu al-insanu yawma idin bima qaddama wa akhar bal al-insanu ala nafsihi basira. naam aya tí ó wà mẹ́tọ́ lọ́wọ́ bá ti banana so tọ́lọ́wọ́ bá ń sọ ń ni wípé ìkáwá báyìí òun ọlọ́wọ́ bá ọlá òun lọ naam ìbẹ̀rẹ̀ náà ni ayahsabul insanu allan najma'a idama ọmọ ẹ̀dẹ́ ome máa ń rò wípé àwọn ọlọ́wọ́n ọba àlekè àní kó egungun àwọn pọ̀ ni ẹ̀mẹ̀ pé èèyàn máa wò pé wa kunna turaban wa idhaman nígbà tá a bá ti kú a ti di ẹ̀pẹ̀ a bá tiẹ̀ ti di egungun kódà a tún ti ju bóòlù ọlọ́run ti fẹ́ gbé wa dìde ọlọ́wọ́ se ọmọ ẹ̀dẹ́ èèyàn wá ń rò fáwọn a àní gbé egungun òun ní tó pọ̀ bala ọlọ́run ni kọ́ọ̀dìrì nàálà ànùsáwìyá banana ọlọ́run ni ọ̀rọ̀ orí bọ́mọ ẹ̀dẹ́ èèyàn ṣe rò yẹ o kọ́ọ̀dìrì àwọn lágbára àlá ìka oníkálukú wọn báyìí ìka wọn báyìí alágbára láti tó pọ̀ ó túmọ̀ sí wípé ọmọ ẹ̀dẹ́ èèyàn kọ̀ọ̀kan bàbá pé one billion ìka wa yìí design tó wà ń bẹ yàtọ̀ síra wọn ìyẹn ni àwọn òyìnbó náà sọ́ọ́dì lẹ́ni ọlọ́ọ̀bá sì ti gbáwájú wọn nínú alukur'an one thousand four hundred years ó lé láyà yìí ní súrà yìí ti sọ̀kalẹ̀ àwọn òyìnbó wá ń discover ní tí ó ti pè century wípé thumbprint ìyẹn ló bí thumbprint tí wọ́n ń lò wípé kò sí iye tá a lè jẹ tọpírìtì gbogbo wa ń kọ́ o ó yàtọ̀ síra wọn ṣùgbọ́n ọlọ́ọ̀ba ti fi ilé yé wa látọdún o pé ọlọ́ọ̀ba lágbára láti kó wa jọ níbòmí ọlọ́run ní wa ja'at kullu nafsin ma'aha sa'iqun wa shahid ọlọ́run ní tó bá dọjọ́ gbẹ̀ndẹ̀ àlìkìyàmà ẹ̀mí kọ̀ọ̀kan máa déwájú ọlọ́run bàbá yìí ma'aha sa'iqun oníkálukú máa ní sa'iq ìyẹn ní dráìvà ẹni tá a máa dráìvù ẹ̀ lọ síwájú ọlọ́run ọba ó yá níṣó ó yá níṣó ẹni tá a máa gbé níṣó wájú ọlọ́run ọba ó yá tí wọ́n máa tì í báyìí kọ́ lọ́ọ́ máa ṣe wá lọ́daràn ẹ mọ̀ daràn tí wọ́n ń tì lọ ibi náà ti fẹ́ fẹ̀ yẹn ti àgbà tó wá sí ó yá níṣó níṣó wájú àwọn kan ti wà bẹ́ẹ̀ wà ṣahid àti olùjẹ́rìí tá a máa jẹ́rìí pé à ìwọ náà ọba mo wà ń bẹ́ o lọ́jọ́ tó ṣe mo wà ń o ọjọ́ tó parọ́ mo wà ń o ọjọ́ tó jalè mo wà ń o ọjọ́ tó ṣe ṣìnà mo wà ń bẹ̀ gbogbo nǹkan yìí ó ti wà ń bẹ̀ tọ́lọ́ ọba gbé síbẹ̀ ọlọ́run ọlọ́run tó bá dọjọ́ a máa ti ẹnu wọn pa. aidihim ọwọ́ wọn wá bẹ̀rẹ̀ sí máa sọ̀rọ̀ wàtẹ́síhádù arùjúlùhùn bímà kánú yẹksibùn a máa ti ẹnu wọn pa ẹnu tá a máa fi ń parọ́ lé ayé ẹnu tá a fi ń rojọ́ èèyàn níwà wájú ọlọ́ọ̀bá ń jọ gbèdé àlìkíyàmọ̀ kó máa rojọ́ èèyàn níwà wájú ọlọ́run lọ́jọ́ gbèdé àlìkíyàmọ̀ kó máa rojọ́ bákan náà. a ọlọ́ọ̀ba lọ́jọ́ gbèndé àlìkìyàmọ̀ ká máa parọ́ ẹnu tí máa ń parọ́ yẹn ọlọ́run máa tì wàtúkà límúnà àìdíhìn ọwọ́ wa bẹ̀rẹ̀ sí máa sọ̀rọ̀ wàtàṣehádù arùjúlùhùn bímà kánú yaksibun ẹsẹ̀ àwa máa jẹ́rìí sí ẹsẹ̀ náà máa sọ̀rọ̀ pé wọ́n náà wọ́n bá báwọ́ ṣe sọ yẹn lórí o kí ló máa wá ṣẹlẹ̀. ọlọ́ni wa kọ́ọ̀lù lè julúdihim lima shahidtum alayna ọlọ́ni wa kọ́ọ̀lù àwọn ọmọ ẹ̀dẹ́ yàrá máa sọ wípé lè wọ́n wá máa sọ fún ẹ̀ka ara wọn gbà tára bá ń sọ̀rọ̀ tọwọ́ ń sọ̀rọ̀ tẹ́sẹ̀ ń sọ̀rọ̀ tí àwọn ẹ̀ka ara kọ̀ọ̀kan ń sọ̀rọ̀ lima shahidtum alayna kí ló dé tẹ́ fi ń jẹ́rìí takò wálé ní torí pé gbogbo ń tẹnu sọ yìí gbogbo ń tọwọ́ sọ tí gbogbo wọn sọ yìí ọlọ́ọ̀ máa lọ àgẹ́sì wọn ni. èèyàn ti rí ẹlẹ́rìí ní court tó ń bí a witness against èèyàn ọmọ ẹ̀dẹ́ yẹn wọ́n máa pariwo fún wọn lima shahidtum alayna kọ́ọ̀lù àwọn ẹ̀ka ara yẹn wọ́n máa dáhùn pé antaqana Allahu alladhi antaqa kulla shay ọlọ́wọ́n ọba tí máa ń fún gbogbo nǹkan ní ìmá sọ̀rọ̀ ní àǹfààní àti máa sọ̀rọ̀ òun ló pa wá láṣẹ lénìí pé ká máa sọ̀rọ̀ ẹnu tàbí ń sọ̀rọ̀ àwọn tó ń sọ̀rọ̀ yòókọ́ ló ń sọ̀rọ̀ jọ̀mọ́ àṣẹ ọlọ́run ọba ló ń sọ̀rọ̀ mbẹ́ o àṣẹ ọlọ́run ọba ló ń sọ̀rọ̀ mélòó mélòó ẹni tó lẹ́nu tó ní ahọ́njọ̀ mọ́ tí ò lè fi sọ̀rọ̀ a máa pè wọ́n ní odi mélòó mélòó ẹni tó létí tí ò fi gbọ́rọ̀ a máa pè wọ́n ládití mélòó mélòó ẹni tó lójú tí ò ríran a máa pè wọ́n láfọ́jú mélòó mélòó ẹni tó lẹ́sẹ̀ tí ò lè fi rìn a máa pè wọ́n lọ́rọ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ni ìwọ tó wá ní àwọn nǹkan ètò ń ṣiṣẹ́ kò kí ń ṣe mímọ̀ ṣe ẹ̀ àṣẹ ọlọ́run ọba ni àǹtọ́kọ̀nà lọ́hùn lẹ́rìí àǹtọ́kọ̀kù làṣẹ yìí ọba tó fún gbogbo nǹkan ní ìmá sọ̀rọ̀ òun ló fún wa ní ọ̀rọ̀ sọ léni o wàhúwà khalaqakum awwala marra òun náà ló dá yín ṣèbó ló dá yín tẹ́ ń fẹnu sọ̀rọ̀ ń gbà yẹn ó wá dá yín lé ní pé kẹ́nu yín má lè sọ̀rọ̀ mọ́ kọ́lọ́ọ̀bà àlékiọlá kó ṣàánú ẹnì kọ̀ọ̀kan wa ọlọ́ọ̀bà àlékiọlá ó ní wàkúlà insan alzamnahu ta'irahu fi unuki ọlọ́run ọba ní ọrùn oníkálukú wa báyìí wàkúlà insan alzamnahu ta'irahu fi unuki ọlọ́run ní ohun tó dàbí ẹyẹ òun ti gbé sóníkálukú wa léjìká báyìí tó bá dọjọ́ gbèndé àlìkìyàmọ̀ ọlọ́run bá máa sọ fún ọmọ ẹ̀dẹ́ ènìyàn iṣẹ́ tó ní kálukú ṣe wọn ò níṣẹ́ máa ní ó yá gbà rárá o pépà yá kọ̀ máa wá báyìí a sì máa wá síwájú oníkálukú báyìí pépà wọn máa wá wọn á fún wa ní tíra o àwọn kan máa gba tíra wọn á gba envelope bọ́ọ̀ yẹn ṣe ń gbà lé ayé envelope bribe àwọn èèyàn gbà lé ayé envelope admission pé èèyàn gain admission èèyàn ń gbà lé ayé oríṣiríṣi àwọn èèyàn ń envelope oríire wọ́n sì ń gbẹ́ envelope oríbu envelope ló máa fún yàn tó bá fẹ́ gbà yàn síṣẹ́ ọjọ́ tó bá fẹ́ sáàkì ẹ̀ náà jọmọ́ kí ló máa fún envelope náà ni. àwọn kan máa gbé envelope lé ayé á sì bẹ̀rẹ̀ sí máa kọ́ọ̀lù gbogbo àwọn ẹbí ẹ̀ pé ah ẹ bá mi dunnú mo ti ṣe oríire wọ́n ti fún mi promotion bí iṣẹ́ látòrí two hundred thousand wọ́n ti sanwó mi di one point five million Allahu Akbar oníkálukú àmà ni ah alhamdulillah a gbọ́dọ̀ wẹ̀ o ẹlòmíà sì gba lẹ́tà a sì akọ̀ fa ojú rode lé ni diaki ló ṣẹlẹ̀ a ó lágbára kọ́lọ́ má bà wà nú jẹ́ wọ́n ti sáàkì òun bí iṣẹ́ wọ́n ti sáàkì òun bí iṣẹ́ kódà wọ́n tún sáàkì òun lásán wọ́n tún sùn gbogbo àwọn sí kóòtù wọ́n lówó tán jí kónú kọ́ńpìlì yẹn pọ̀ gbogbo wa dẹ̀ la máa san ìbànújẹ́ lórí ìbànújẹ́ kódà gbogbo àwọn properties wọn ti gbẹ́sẹ̀ lé wọ́n ti gbẹ́sẹ̀ lé kódà mọ́tò tí mo gbé lọ bí iṣẹ́ láàárọ̀ yìí mi ń gbé wálé díyàwó náà gba lẹ́tà lẹ́tà náà lọ stéètì gbogbo ẹ̀ síjọmọ́ bẹ́ẹ̀ náà níjọ́ gbéǹde àlùkìyàmà ọlọ́run ní síra oníkálukú àwa wá síwájú ẹ̀ báyìí wọ́n á wá ṣì kalẹ̀ wájú ẹ̀ báyìí ṣé rí gbogbo àwọn nǹkan tó náà ń bá sọ ẹ má jẹ́ ká máa dá òtù ẹ̀ nínú àwọn tó yẹ kó gbọ́ náà bá gbọ́ jù làwa tá à ń ṣẹ̀mí ní àsìkò ìrọ̀lẹ́ ayé yìí àsìkò tẹkinọ́lọ́jì àsìkò tẹkinọ́lọ́jì ẹ wo tọ́lọ̀ ń sọ ó ní wàkúlà ìsáni àlìzàmìnáhù tọ̀ ìrọ̀hù fi ònòkè ó ní gbogbo ọmọ ẹ̀dẹ́ ènìyàn a máa gbé nǹkan kan sí ní èjìká báyìí láyé àtijọ́ ibo máa ń gbé kámẹ́rà síjọ́ mọ́ èjìká kí ló fi ń ṣe wọ́n fi ń fídíò àbí ọlọ́run ti gbé fídíò sí wa léjìká ó ń fídíò gbogbo iṣẹ́ tá à ń ṣe so kò sí tó pamọ́ fọlọ́run ọba ọlọ́run wa sọ pé tó bá tún di ọjọ́ gbèǹde àlìkìyàmọ̀ tíra oníkálukú a máa fẹ́ síwájú wọn báyìí oníkálukú a máa wò wájú ẹ̀ ẹlòmíì lè rò pé àá ó gbá àwọn nǹkan tẹ̀ ń sọ yìí bó ló ṣe fẹ́ ṣẹlẹ̀ gan ọlọ́run bá ní kò sí rọ́ńbẹ́ o kò sí rọ́ńbẹ́ tàbá wọlé ayé wa lé ní gbogbo eléyìí náà ló ń ṣẹlẹ̀ nínú àwọn gbìyànjú tí àwọn òyìnbó ń ṣe lé ní ẹ ti rí àwọn oríṣiríṣi bọ́ọ̀d táwọn ọmọ ń lò ní skul ẹ wo fóònù tá ń lò ọwọ́ lásán báyìí làkọ́ máa fi tẹ̀ nǹkan àbí bẹ́ẹ̀ kọ́ ni á dẹ̀ máa ṣiṣẹ́ oríṣiríṣi screen la máa gbé wá fún wa táwọn èèyàn bá fọwọ́ sí bọ́ọ̀dù báyìí wọ́n á sì máa fọwọ́ kọ́ báyìí ẹ̀ sì máa róríṣiríṣi nǹkan nínú tí àwọn òyìnbó tèmi gbọ́ngbà kan pé wọ́n ń gbìyànjú lé lórí mi mọ̀ bóyá ó ti jáde báyìí òun náà ni wípé wọ́n ní àwọn fẹ́ ṣe nǹkan kan tẹ́ bá ń tẹ kọ̀ǹpútà lọ́wọ́ gbogbo nǹkan tẹ́ ń ṣe nínú kọ̀ǹpútà ẹ máa láǹfààní àti fọwọ́ kó jáde báyìí ẹ kó jáde ọlọ́run ní kí n tó lọ bẹ̀ wọ́n ní ẹ máa kó gbogbo nǹkan yẹn jáde báyìí lórí òfurufú báyìí lẹ́ẹ̀tì wá máa ọ̀pẹ́rẹ́tì ẹ̀ lórí òfurufú gbogbo tó wà ní sísítẹ́ẹ̀mù tẹ́ǹtẹ́ yẹn bóyá ń táìpù lọ́wọ́ ni ó ti wá dàbí pé iná inú kọ̀ǹpútà yẹn ń wọ̀ yín lójú ẹ̀ kọ̀ ṣe báyìí ni bí ìgbà tẹ kó gbogbo fáìsì yẹn ẹ̀ dẹ̀ dálẹ̀ báyìí ẹ̀ dẹ̀ bẹ̀rẹ̀ sí máa táìpù báyìí jọmọ ṣẹdiri báyẹn òyìnbó gbé wọ́n pé kí ni wá gbogbo dátà yẹn wọ́n kó láti inú sísítẹ́ẹ̀mù wọ́n wá kó síwájú wa báyìí Ewa wá gbọ́n ọba náà sọ o ọlọ́run ní tó bá dọjọ́ gbèǹde àlìkìyàmà wa nukhriju lahu yawma al-qiyamati kitaban yalqahu manshura ọlọ́run ní ọjọ́ gbèǹde àlìkìyàmà àwa mú oníkálukú wá báyìí àwa spread ẹ̀ síwájú ẹ̀ báyìí ọlọ́run sọ fún pé ó yá máa kà fún rẹ̀ ìwọ́gbọ́n tó láti jẹ́rìí lé wọn máa kí ẹ dáadáa ní kò sí yẹn bẹ́ẹ̀ wọn rí pépà mi missing paper kò sí yẹn bẹ́ẹ̀ withheld result wọn withhold result mi ni result mi ò jáde mi rí mathematics kò sí yẹn bẹ́ẹ̀ o gbogbo ẹ ló máa rí ọlọ́run ní ikọ̀rọ̀ kìtàbà kásìrà kàfábì nọ́fṣìkàlì yẹ́wò màálẹ́ká hasiba ìwọ náà tó láti jẹ́rìí rẹ lórí ó ṣe dáadáa òfò ṣe dáadáa ìwọ náà tó láti jẹ́rìí rẹ lórí. jọmọ gbogbo àwọn eléyìí ó fi rinlẹ̀ fún wa pé nǹkan kan ò pamọ́ fọlọ́wọ́n ọba táwọn kan bá ń rò pé bóyá nǹkan kan pamọ́ ọlọ́run ni yóò dèrè kò làbè sọ̀rọ̀ láàtò dèrè kò làbè sọ̀rọ̀ wàhúwà yóò dèrè kò làbè sọ̀rọ̀ ojú kan ò lè rí ọlọ́wọ́n ọba ṣùgbọ́n gbogbo ojú kò sí ìtò pamọ́ fọlọ́wọ́n ọba ń bẹ kọ́lọ̀ kó ṣe àánú ẹnì kọ̀ọ̀kan wa ibi tá a ti ń bọ̀ ni pé ànábì sallallahu alaihi wasallam nígbòde sánmọ̀ kò rí ọlọ́run ìmọ́lẹ̀ lórí ó ní anúrù ah, ìmọ́lẹ̀ ni anna arahu bó mo ti fẹ́ ìmọ́lẹ̀ ti bò mí bó mo ti fẹ́ rọ́ ẹ̀rí pé tí nǹkan kan bá wà níwájú tí wọ́n wá tan iná tó pọ̀ nǹkan yẹn wá wà lẹ́yìn iná yẹn bó la ṣe fẹ́ rí tó wà níwájú ẹ̀ la máa rí so anabi sallallahu alaihi wasallam kò rí ọlọ́run nígbò wá dé àyè yìí ọlọ́run bá wá fún nírun ó wá fifty wákàtí fifty wákàtí kíni fifty àádọ́ àádọ́ta ọlọ́nfún ní wákàtí àádọ́ta jọmọ́ hmm, lẹ́yìn ìgbà tá a kí asiri tán iṣẹ́ mọ́ irun tá a ti máa wá mọ́ṣáláṣí wá kí àákọ̀ máa lọ a máa bọ̀ ni ṣùgbọ́n mi rahmatillah látara àánú ọlọ́run ọlọ́run bá ti kádàrá pé kí ànábì Musa kó lọ dúró ànábì sallallahu alaihi wasallam ti ń bọ̀ a ah, sínú ẹ̀ ń dùn pé à ah, ọ̀pẹ ní fọlọ́ ohun tí ọlọ́run ò fún kankan rí inú àwọn ànábì ẹ̀ ó fún mi lẹ́nìí à ah, mò ń lọ báwọn èèyàn mi ìrun ti dé oríire ti dé nígbà tá ànábì dé sọmọ torí pé sọmọ kọ̀ọ̀kan ó ní àwọn ànábì tó bá ń bẹ̀ ó ní àwọn ànábì tí ànábì sallallahu alaihi wasallam bá ń bẹ̀ sọmọ kan wà ànábì ádámù ló bá ń bẹ̀ sọmọ kan wà ànábì ibrahim ló bá ní sọmọ yẹn sọmọ mi wa, ó bá oríṣiríṣi àwọn ànábì ló bá ibi tó ti bá isa wọn àti zakariya àti yahya ló dàbí wọn wà ń bẹ sógbà tí ànábì sallallahu alaihi wasallam wa ń bọ̀ ó wá débi tí musa wà musa bá kí àkáàbọ̀ bó ni bó ni johnny ah safe journey dáadáa ni nígbò wá kí ó ní kí wàá lọ lọ́wọ́ ọba rẹ fún ẹ ah ọlọ́run fún mi nírun irun fifty times lójúmọ́ musa ní ah iridi iridi ila rabbik tètè padà lọ sọ́dọ̀ olówó à tó o bá ti sọ̀kalẹ̀ kúrò bí sọ́mọ̀ yóò tún padà wá mọ́ fa inna ummataka la tutiq àwọn ọmọlẹ́yìn ò ní lè kí o jọ̀mọ́ ṣá máa lè kí a máa kí alihamudulilah torí pé ṣẹ́rẹ́ tó ń kí márùn-ún yẹn tó bá jẹ́ fifty náà ni ó máa kí ẹni tó bá àní tó bá tiẹ̀ jẹ́ pé fifty náà ni ṣẹ́rẹ́ tó bá ti ń kí márùn yẹn ó máa ṣe kí ni ó máa kí torí pé tí ò ń kí márùn yẹn tẹ́ bá sọ ọdẹ yọkan kó dẹ̀ sọ ọdẹ yọkan lọ́sẹ̀ kọ́ ni wáyé ti sọ kalẹ̀ o ṣùgbọ́n kò ní sọ kalẹ̀ torí ta ṣé mi ló fẹ́ sọ fún tí n bá déwájú yín lọ́la tí mo ní àà èmi náà ti di prophet mo gba wáyé ẹjọ́ ẹ lọ bu iyẹ̀pẹ̀ tẹ bá fẹ́ bu ẹjẹ́ kó jẹ́ èyí tó lẹ́rẹ̀ fọ̀ kẹ wá máa ṣó ẹnu mi tí n bá ti là pé mo fẹ́ fi sọ̀rọ̀ báyìí kọ̀ dá síbẹ̀ ní pé kazabta òpòrọ́ ni ẹ. kò séèyàn kan tó tún lè dànù bí ọlọ́run mọ̀ ṣé mẹ́pọ̀ tó yẹ ká máa da ẹ̀pẹ̀ sílẹ̀ ní pọ̀ nàìjíríà prophet prophet prophet prophet àwọn onírọ́ kí sì lóde tó fi ń pera wọn prophet wọ́n fẹ́ máa sọ fún ọ̀yọ́pọ̀ náà ń sọ fáwọn pé tó bá sì ti sọ fún ọlọ́run sọ fáwọn pé ìyẹn ni wọ́n máa fi kó àwọn èèyàn jẹ ni wọ́n máa fi gba tọ́rọ́ kọ́bọ̀ lọ́wọ́ wọn. ẹ rí gbogbo àwọn tó ń pera wọn prophet lẹ́ni ni oníkálukú mà ló lo jet nígbà tí ebi ń pa àwọn ọmọ lẹ́yìn àwa ń tu àwọn èèyàn jẹ à ń tọ̀ wọ́n jẹ ìwà burúkú ni ọlọ́ọ̀ba àlékè ọlá ó ní mákànnà muhammadin abba ahadi min rijalikum. walakin rasulallah wa khatama nabiyyin ọlọ́run ní ànábì muhammad kò ń ṣe dádì èèyàn kan nu yín o kẹ máa sọ pé àdádì wa muhammad rárá ànábì wa muhammad òjíṣẹ́ ọlọ́run ọba tó rán sí wa ọlọ́run ní kò ń ṣe dádì yín ṣé tó bá jẹ́ dádì yín ni ẹ lè fẹ́ máa yọ àwọn ayọ̀ kan tí ò ṣe yọ pé ah, mi ráwọn ọmọkùnrin ànábì ọlọ́run ọlọ́run ò ọpẹ́ láyé lílẹ̀ hikima ànábì ò fọmọ ju ìyá wa Fatima lọ rọ́dí àlà àníhà ìyá wa Fatima náà ọlọ́run ò ọpẹ́ láyé lẹ́yìn ikú ànábì torí pé gbogbo àwọn nǹkan yìí àdánwò ni àdánwò ni nígbà ànábì kú òun náà fẹ́ lọ pé mi dà tó bá sì pẹ́ lọ ni àárá àwọn kan tó máa fẹ́ bá gbà pé à ah, wọ́n yàn ṣùgbọ́n náà ọba àlekè ọlá tó rádọ́wò ni kéèyàn kó máa lọ sọ pé àdádì mi ni èso òun fẹ́ yọ kò sáyọ o. ànábì sallallahu alaihi wasallam ní ọjọ́ tí èèyàn kan jalè ní ìlú tí wọ́n wá lọ bá ànábì sallallahu alaihi wasallam pé arábìnrin kan jalè nínú ẹ̀ńtà ànábì wa nífẹ̀ẹ́ sí jùlọ ní Zaid bono Harisa ọmọ tó wá bí wá jẹ́ Usama ànábì wa láìkí ọmọ yìí náà gan wọ́n bá ní hubbun nabi ibnu ibnu hubbi nabi ẹ̀ńtànọ́bì nífẹ̀ẹ́ sí ni ó tún wá jẹ́ ọmọ ẹ̀ńtànọ́bì nífẹ̀ẹ́ sí ẹ jẹ́ ká ràn lọ arábìnrin náà jẹ́ Fatima wọ́n wá dọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam nírè òjíṣẹ́ ọlọ́run obìnrin báyìí báyìí tó jalè yẹ̀wúdí ni jíù ni èèyàn ńlá ni àwò pé ńgbà tí èèyàn ńlá tẹ́wọ́ wá ń fìyà jẹ bó ló ti fẹ́ rí ojú ànábì pọ́ ànábì bínú ó ní ya Usama atashfa fi hududillah ìrẹ́ Usama ṣé níbi òfin ọlọ́wọ́n bá ló wá ń ṣìpẹ́ fẹ́yàn ẹ̀ ráwọn ọ̀daràn tó wà lórí ilé ayé káàkiri wọ́n sọ pé èèyàn jalè ó jí owó kò dìklẹ́ asẹ́ẹ̀tì bó ṣe yẹ kó dìklẹ́ òun sì ló lórí gbogbo àwọn olùdájọ́ nílùú wọ́n wá sọ pé ó yẹ kóun náà lọ jẹ́jọ́ àwọn kan wá ń dúró ayashfa'una fi hududillah ṣé wọ́n fẹ́ máa ṣìpẹ̀ lórí èèyàn ti takò fi ọlọ́run ẹ wá fẹ́ máa ṣìpẹ̀ fún ohun tí ò jẹ́ kí ìlú dáa nìyẹn àwọn tá à ń pè ládájọ́ ọ̀daràn gbogbo wọn òpùrọ́ gbogbo wọn ẹni tí ò ní fọkàntán ni wọn wọn wá gbóná sí nǹkan kan tí wọ́n bá ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ wò pé ah àwọn ẹni rẹ tán wọ́n mọ̀ ọ̀rọ̀ sọ torí pé tó gbọ́ ọ̀gọ́rọ́ olóṣèlú bá sọ̀rọ̀ lẹ́nu ẹ̀ wò ká ó ń parọ́ mọ́gbẹ̀mí ni eléyìí dẹ̀ máa jẹ́ àlìjà kò sẹ́ni tó wà ráìṣẹ́ ọ̀sán politicians in Nigeria torí tẹ bá gbọ́rọ̀ ẹnu wọn èyí tó bá jẹ́ mùsùlùmí nu ẹni ah ustaz èyí tó bá jẹ́ christian nu wọn sọ pé ah pastor pastor ló yẹ kẹ́ máa pè torí pé tẹ bá gbọ́rọ̀ ẹnu wọn ni ah ẹni ta ló tún fẹ́ jẹ́ ní lẹ́yìn àwọn eléyìí ṣùgbọ́n aburú náà ló ṣe ànábì ni atashfa fi hududillah ṣé ibi òfin ọlọ́run ló ti fẹ́ máa ṣìpẹ̀ kọ́ wá lè mẹ́pọ̀ òun ànábì sallallahu alaihi wasallam serious ó ní la ò sárọ̀ kọ́t fàtímàtù Bintu muhammadin tí fatima tó jí ọmọ muhammadu bá jalè làkàtọ́ àtúnyádáha máa gé ọwọ́ tiẹ̀ náà ni. so òfin ọlọ́run ò débi pé fámìlì mi ni ọmọ mi ni ẹ̀gbọ́n mi ni ló fi jẹ́ pé iṣẹ́ tó le jù níṣẹ́ adájọ́ ẹni tó bá jí adájọ́ tí wọ́n bá gbé bàbá ẹ̀ wá síwájú ẹ̀ tọ́ ní bàbá ẹ̀ ṣe nǹkan tó jẹ́ pófin náà ni pé kán pa ó gbọ́dọ̀ dájọ́ pé kán pa bàbá yẹn ni ẹni tọ́mọ ẹ bá ṣẹ̀ tó jẹ́ pófin tó wà nílẹ̀ náà ni pé kí wọ́n pa ọmọ yẹn ó gbọ́dọ̀ dájọ́ kán pa ni. asaru kan wà ìtàn kan ni nípa Umar radiyallahu anhu wọ́n ní ọmọ Umar kan jalè ẹ̀ náà ó ṣe ṣìnà a sì mẹ́pẹ́ tó bá ṣe ṣìnà tí ò tí níyàwó àbí tí ò ì lọ́kọ òfin Islam ni pé kán nà ní àtòrí kọ́ lọ lẹ́gbàá hundred ó mọ̀rù wá ní kọ́ lọ ṣe bítìn fún wọ́n wá lu ọmọ yìí lọ́wọ́ wọ́n wá lù dórí bóyá sixty ọmọ yìí bá kú wọ́n lù lọ́wọ́ ló ṣe kí ni òkú torí pé kò máa ń ṣe tó bá ní gbọ́nà lẹ́gbọ́n hundred yẹn kò máa ń ṣe pé kò ń ṣe báyò wọ́n á lọ wẹ́n tó mọ̀yàn lù dáadáa wọ́n á sì wá ẹgbàá tó ní àlàáfíà tó lè ba gbogbo àlàáfíà ara jẹ́ ẹgbàá tó jẹ́ pé ó mu bérebére ni wá lọ wá wọ́n lù ú lórí sixty dín kan ọmọ ìjáde láyé umaru ní ẹnu hundred yẹn kó pé ṣé mẹ́fà máa fẹ́ wò pé ah látara anú ah, èbó ti kú ah kò tí ì pé ẹnu ní hundred yẹn kó pé wọ́n sì jẹ́ ó pé hundred wọ́n ní umaru wá lálàá ọmọ yìí wá ń ṣàdúrà fún mọ́ọ̀rù lójú oorun pé rẹ bàbá mi ò ṣeun gan o ẹgbà tí wọ́n lù pé yẹn ó ṣe sábàbí kí n rí ìyọnu ọlọ́wọ́n ọba àwọn bàbá rere nìyẹn o ọmọ ṣeun tí ò dáa àwa wá ń pàǹpẹ̀ ẹ wo gbogbo àwọn ọ̀daràn nàìjíríà tí wọ́n máa ń sọ nínú ìtàn nínú ìta gbajúmọ̀ jù oyè lucy olè tí wọ́n ń pè ní oyè lucy ẹ̀rí pé ńgbà tí wọ́n fẹ́ pa wọ́n ló ní kọ́ fóun láàyè níbi tí ọ̀gbẹ́ni tó ya ọ̀daràn dé kódà bó ṣe ń ṣù tiẹ̀ báyìí ó ń smile ni ó ń smile ni níbi tẹ́mi yẹn ti bí kó lè máa fi rinlẹ̀ fáwọn èèyàn pé gbogbo ilé ìtẹ́ ìṣe yóò jẹ́ nǹkan kan sòkòlò kó ṣàánú nígbà tọmọ ìfẹ́ kú tí wọ́n fẹ́ pa wọ́n ló ní kọ́ pé òun wá nígbà tí yẹ wá dé wọn ló pè yẹ pé òun fẹ́ báyọ̀ òun sọ̀rọ̀ bí yẹ ṣe gbé tí wá báyìí ló bá di eyín mọ́yá ilé tí wọn ló gé tí ìbọn ni o kó tó fẹ́ tí yẹ ilẹ̀ wọ́n wá ń pé kí ló dé ó nígbà tó ń bẹ̀rẹ̀ sí jalè nígbà tó ń wà kékeré tó ń bá jí báyọ̀ wálé ìyá òun ò ní sọ pé ah ibo ló ti rí báyọ̀ ó yá dá padà ìyá òun ò ní sọ bẹ́ẹ̀ á túbọ̀ ń tọ́jú ẹ̀ ọjọ́ pẹ́ńsù àtúbà ṣàfún nẹ̀ ṣẹ́mi pàwọ̀ bì bọ́ ṣe ń ba yí ọmọ jẹ́ lé nínú yẹn ọmọ tó wà under age tó bá jẹ́ owó yahoo yahoo ìyá àbí bàbá ẹ̀ ló máa tẹ̀lé lọ báńkì tí wọ́n lọ bá gbowó yẹn jáde irú àwọn òbí bẹ́ẹ̀ wọ́n ní à ah, ìdí ayé òun náà ti dé à ah, orí ibu ló dé báyìí o kọ́lọ̀ máa jẹ́ àṣorí ibu ẹ wà àwọn òbí lẹ́nì o lá gba special center fọmọ ẹ torí pé tọmọ ẹ bá ṣẹ̀zám kó má bàa fail kó lè pass yẹn tọmọ bá dé skul ọ̀nà burúkú bẹ́ẹ̀ náà lọ́mọ máa tún gbà skul láti pass so kọ́lọ̀ kó ṣe àánú ẹnì kọ̀ọ̀kan wa báwọn yàn ṣe ń ba yí ọmọ jẹ́ nìyẹn Ànábì sallallahu alaihi wasallam kò fi eléyìí bá wọn ṣeré nígbà tánàbí wa ń bọ̀ láti sọmọ Musa sọ fún pé a ah, fa inna ummataka la yutiqun àwọn ọmọlẹ́yìn ẹ wọn ò ní lè kírun wákàtí fifty o ó ní kánàbí padà lọ bá wọn kó lọ bọ́ lọ́wọ́ ànábì bá padà nígbà tá ànábì débẹ̀ ọlọ́run dé kù sí fọ́ọ̀tì ó tún dọ́dọ̀ Musa Musa tún ní à ah, àwọn èèyàn ẹ̀ eh, wọn ò ní lè kírun fọ́ọ̀tì lójúmọ́ o ah, ànábì bá tún padà ọlọ́run tún sọ di thirty ó tún padà ọlọ́run sọ di twenty ọlọ́run wá padà sọ di márùn-ún nípò wá ń padà bọ̀ Musa bá tún sọ fún pé yá padà lọ bọ́ lọ́hùn sẹ́ẹ̀ márùn-ún yìí náà pọ̀ ó ní iye ìgbà tí mo fi gbé pẹ̀lú àwọn pòkì ọmọ ìsírẹ́lì yẹn o mo mọ tán fojú mi rí o wọn ò ní lè ṣe o tètè padà o ànábì ni a ah, níbi tó dé ojú ń tì mí nígbà èèyàn nígbà ọlọ́run ní ká ṣe fifty ó wá di okùn sórí márùn kí n wá padà lọ bá a ah, ojú ń tì mí nígbà ànábì gbà báyìí ọlọ́run wá sọ fún un pé ìnáhà khamsa márùn ní tòótọ́ wàhíyá khamsuna fil ajr ṣùgbọ́n ládàá fifty ló wà fún five times ten kí ló máa fún wa jọmọ́ fifty. ọlọ́run bá ní man jaa bil hasanatin falahu ashirun amsaluha ẹni tó bá ṣiṣẹ́ olóore kan agbalada bí kò ṣe mẹ́wàá bá lọ bí ṣe gbèrò wá nìyẹn o láti sánmọ̀ lọ́nlọ́n tánàbí bá travel lọ sánmọ̀ ẹ̀yin náà wò kí bàbá kan travel lọ sódìdí amẹ́ríkà kan ló lọ ra gift kan fọmọ ẹ̀ ó wá lọ sódìdí amẹ́ríkà kí bàbá yẹn wá dé kí ló yẹ kọ́mọ ṣe ṣẹ̀mẹ̀ kó yẹ kó sáré pàdé bàbá yẹn ni pé ah báyìí ni dáàdì mi ṣe láìkì mi tó wọ́n lọ sódìdí amẹ́ríkà lọ́nlọ́n wọ́n lọ saudi wọ́n lọ bá mi ra kíní wa ṣùgbọ́n bò ló ṣe máa rí jọmọ kírú bàbá yẹn wá dé kó wá pe ọmọ ẹ pé à ah, Abdullahi mo ti bẹ́ẹ̀ gbédè dáàdì mi ah, kí ni nǹkan náà jàre mo fẹ́ sáré lọ gbá bọ́ọ̀lù pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi báwo nínú bàbá yẹn ṣe máa bàjẹ́ tó Amẹ́ríkà ń bẹ̀ yẹn ni o nílẹ̀ ńlẹ̀ ń yẹn Amẹ́ríkà ńlẹ̀ ńlẹ̀ ń yẹn ẹ wá wo bí tá lọ bí lọ sallallahu alaihi wasallam sọmọ keje lọ sọmọ keje lọ níbi tẹ́ẹ̀dá kan òde rí jìbìrìlì gan òde bẹ́ẹ̀ rí ibẹ̀ lànà bí lọ ọlọ́run fún nírun ó wá gbérun yẹn wá rínú wa tí ò kí ń kí sásìkò arínú wa tí ò kí ń kí rárá arínú wa òkí kan dákan sí ni arínú wa kò tiẹ̀ mọ́ kí aláàláàláàláàláà aláàláàláà ó ti parí náà nìyẹn abẹ́ tó ń kírun bó ṣe ń wo òkè ló ń wo ìsàlẹ̀ bó ṣe rántí gúgúrú bẹ́ẹ̀ náà ló rántí ẹ̀pà bó ṣe rántí ibi tó ti fẹ́ lọ gbowó lọ́dọ̀ kọ́sítọ́mà bẹ́ẹ̀ náà ló rántí ibi tó tajà sí àbí ibi tó ti fẹ́ fún ní contract irun yẹn la fi ń ráre yẹn nígbà tá lọ́ọ́ bí fẹ́ kú sallallahu alaihi wasallam ohun tó ń sọ fáwọn èèyàn ni pé asọ̀làt asọ̀làt wà ma malakat aymanukum tẹ́ẹ̀mì fi jáde lẹ́yìn orí ahọ́n ànábì sallallahu alaihi wasallam ohun tó ń pariwo náà ni pé irun yín o irun yín o irun yín o ló fi jẹ́ pé jọmọ́ mùsùlùmí a gbọ́dọ̀ kírun dáadáa a gbọ́dọ̀ mójútó oorun a gbọ́dọ̀ fi irun ó wà nínú àwọn kan tí wọ́n ti lọ nígbà tí anabi sallallahu alaihi wasallam tó ń ṣàlàyé nínú ọ̀rọ̀ náà ọba fún wa ọlọ́run sọ̀rọ̀ àwọn Anabi ọlọ́run ó ti sọ̀rọ̀ Ibrahim ó sọ̀rọ̀ Ismail ó sọ̀rọ̀ Idris ó sọ̀rọ̀ àwọn ẹlòmíín nu wọn ó gbà wá sọ̀rọ̀ gbogbo àwọn ànábì tán ó ní wa khalafa min ba'dihim ó ní ṣùgbọ́n gbà táwọn ànábì lọ tán àwọn kan dé lẹ́yìn wọn nígbà Musa lọ àwọn kan dé lẹ́yìn ẹ̀ nígbà Isa lọ àwọn kan dé lẹ́yìn ẹ̀ nígbà tí Ìdírísì lọ àwọn kan dé lẹ́yìn ẹ̀ khalfun ọmọlẹ́yìn ni wọn àdọ́rù sọ̀dáàtà àwọn máa ń rárun láre ni wàtábàrù shahawat wọ́n sì máa ń tẹ̀lé ìfẹ́ inú wọ́n máa ń tẹ̀ ládùn ara pé káṣá jẹun káṣá jẹun káṣá gbádùn ohun tó kàn wọ́n nìyẹn ṣùgbọ́n wọ́n ti ṣe kí ni wọ́n gbèrún lẹ̀ fasawfa yalqawna ghayya ọlọ́run ni wọ́n máa wọnú lọ ghayya kọ́lọ́ máa jẹ́ ká wọ náà bẹ́ẹ̀ náà nígbà táná bíi ti lọ sallallahu alaihi wasallam àwọn kan dé kí ló ń ṣe àdọ́rù sọ́láàtà àwọn náà máa ń gbẹ̀rùn jù sílẹ̀ ni o wọ́n máa ń gbẹ̀rùn jù sílẹ̀ ni o wàtàbàcù shahawat àwọn náà máa ń ṣe kí ni wọ́n ń tẹ̀lé fẹ́ẹ́nu fasawfa yalqawna ghayya ọlọ́ọ̀ni gbogbo wọn máa wọ náà ni o kọ́lọ́ máa jẹ́ àwọ̀ náà o kọ́lọ́ kó ṣe wá ní ọmọ àlùjànnà kó má ṣe wá ní ọmọ àná ló fi jẹ́ ń pé ìrun kíkí a gbọ́dọ̀ mójútó tàbá sì ti ń kírun káàkiri bó ṣe yẹ káàkiri nínú àwọn nǹkan tó yẹ ká fi wá kírun òun náà ní ìta ń sọ tá ní ọ̀sẹ̀ tó kọjá ṣurutu sọ̀la irun ta fẹ́ kí ó ní májẹ̀mú tí májẹ̀mú yìí ò bá ti pé ọlọ́run ní bùkátà sí á dàálù wà láyà anabi muhammad sallallahu alayhi wa sallam ó ní àwọn kan wà tí wọ́n bá ti kírun tán báyìí irun wọn á dìde á dìde gẹ́gẹ́ bí ẹ̀dá á lórí á lẹ́sẹ̀ á lápá á ní ojú á ní gbogbo nǹkan irú àwọn ẹni báyìí irú àwọn ẹni báyìí òun làwọn tó kírun wọn dáadáa ó ní ṣùgbọ́n àwọn ẹlòmíì tí wọ́n bá ti kírun tán báyìí irun wọn náà dìde ó lè má lẹ́sẹ̀ àbí kó lẹ́sẹ̀ kan kódà ojú ẹ̀ lè ti fọ́ gbogbo ohun tó ti bàjẹ́ nínú òun oníkálukú nìyẹn ohun tó ti bàjẹ́ nínú òun oníkálukú níbo mi ànábì sọ fún wa sallallahu alaihi wasallam ó ní ẹ̀rí olè tó burú jùlọ olè tó burú jùlọ òun náà ló lè orun ẹni tó ń jalè lórí irun ẹ̀rí jọmọ́ òun ò jí bisikíìtì o kò jí swiiti kò jí mọ́ẹ́mọ́ẹ́ kò jẹ́ pa orí irun ló ti ń jalè jọmọ ẹ̀rí pọ̀ burú àwọn òwa ni ẹni tó jẹ́ pé ńgbà tó rúkú kò rúkú dáadáa ó sùjúdù kò sùjúdù dáadáa ànábì lójú ó burú jolè tó ń gbébọn lọ níwájú ọlọ́wọ́n ọba àlékè ọlá àwọn májẹ̀mú ìyá gbọ́dọ̀ mójútó nínú àwọn májẹ̀mú ìta ti sọ fún wa alislam ẹni tó fẹ́ kírun gbọ́dọ̀ jẹ́ mùsùlùmí ẹni tí ò bá ń ṣe mùsùlùmí tó bá kírun ọlọ́ọ̀bù ò ní gbà ìyẹn ló fi jẹ́ pàwọn ta ti sọ fún seventeen weeks tó ti kọjá ṣáájú ọ̀sẹ̀ tó kọjá náà òun náà ni ọ̀rọ̀ nípa kí ló lè jẹ́ ká jẹ́ mùsùlùmí pẹ̀lú ìgbàgbọ́ wa àdìsọ́kàn wa kọ́lọ̀ ọba kó má ṣe ṣe wá ní mùsùlùmí dáadáa lẹ́yìn ìgbà tá a bá jẹ́ mùsùlùmí tán nínú májẹ̀mú tá dárúkọ àlàákìlì òun náà ni kéèyàn nílàákàyè ẹni tí ò bá nílàákàyè ọlọ́run bò nídìí irun ẹ̀ kò nídìí láti kì í kọ́lọ̀ má ṣe wá ní wèrè ẹni tó bá ya wèrè àbẹ̀ tó jẹ́ pé brain tiẹ̀ máa ń fail ìgbà mi á wá ìgbà mi á lọ àwọn ọ̀gbà tí brain yóò bá ti sí ń bẹ̀ mọ́ irun ìṣọ̀rọ̀ yàn lé lórí o torí pé májẹ̀mú yẹn ń kọ́ kò sí ń bẹ̀ nínú àwọn májẹ̀mú atemiyiz òun náà ni pé kó jẹ́ tó ti mọ̀ yàtọ̀ sí òsì kó jẹ́ tó ti bàlágà ìyẹn jẹnu májẹ̀mú wàrọ́fọ̀ alhadas àwọn ẹ̀gbin eléyìí tó ń jáde lára wa a gbọ́dọ̀ mú kúrò eléyìí ó jẹ́ kókó ohun tí a fi sọ̀rọ̀ ní ọ̀sẹ̀ tó kọjá pé àwọn nǹkan tó bá jẹ́ gbin tó wà ní ara wa a gbọ́dọ̀ mú kúrò gẹ́gẹ́ bí ìgbà tá a yàgbẹ́ a gbọ́dọ̀ ṣe mọ́ra nígbà tá a bá tọ̀ a gbọ́dọ̀ ṣe mọ́ra tá a bá ṣe lọ́kọ láya ṣe mọ́ra nígbà tí àwọn nǹkan tó ń jáde ní àwọn àyè yìí ní nǹkan míì náà tó bá tún jáde lára wa a ṣe ìmọ́tótó wọn eléyìí jẹ́ àwọn nǹkan tí a ti sọ fún wa ilé ìta fi ṣe karùn òun náà ni izalatu najasa àwọn nǹkan ẹ̀gbin ilé tó bá já sí wa lára tó jẹ́ estana èyí tá sọ àsọpọ̀ jẹ́ ni ara wa ló ti jáde èyí tó bá wá jẹ́ kó já sí wa lára afara yí gbẹ afẹsẹ̀ kó gbẹ àbí nǹkan ẹ̀gbin míì náà ló bá já sí wa lára àbódà síbi tá ti ń ṣèjọsìn a gbọ́dọ̀ òun náà kúrò mbẹ̀ eléyìí la wá sọ fún wa wípé ara àwọn àfàtàn ní kò ń ṣe májẹ̀mú torí àwọn nǹkan tá a pè májẹ̀mú yìí tí ìyìn ò bá ṣe kó tó kírun irú ẹni bẹ́ẹ̀ gbọ́dọ̀ tún rùn kí ṣùgbọ́n eléyìí tá a sọ yìí àwọn àfàkàn ní kò ń ṣe ṣùrùtù pé wájìbù ni nísìnyí fàpẹ̀rẹ̀ tí ẹ̀gbin bá wà ní bàtà yàn a sì sọ ilé fún wa lọ́sẹ̀ tó kọjá ó wá fi bàtà yẹn kírun kò sì mọ̀ tó bá kírun tán kò ní tún rùn yẹn kí nígbà tá à ń bọ̀ mọ́ṣáláṣí àwa rí i pé wọ́n ti ìgbẹ́dà sí wa lára àwa mọ̀ àwa kírun tán làwa tó mọ̀ tí a bá gbà pé májẹ̀mú ni a gbọ́dọ̀ lọ túnrun yẹn kí ṣùgbọ́n tó bá jẹ́ parí pé kò kí ń ṣe májẹ̀mú pé ọ̀ranyàn ni irú nǹkan bẹ́ẹ̀ ńkọ́ àní ṣe kí ni àní túnrun kí akọ̀mọ amẹ́gbìyàn kú mẹ́ni eléyìí náà dẹ̀ ni ohun tí ó fẹ́ rọrùn jù gẹ́gẹ́ bí òfin Islam pé ìrọ̀rùn ni Islam máa ń fẹ́ yuridu Allahu bikumul yusra wala yuridu bikumul usra èèyàn ṣèjọsìn tán ó wá rí nǹkan ẹ̀gbin lára ẹ̀ láwọn nǹkan external ti máa ń ta sí ni lára eléyìí nǹkan kò bá irun yàn jẹ èèyàn máa kì í lọ gẹ́gẹ́ bíi tí a bá gbà pé wájibù ni so nínú àwọn kan tí a ti wá sọ fún wa nípa eléyìí òun náà ni wípé ànábì sallallahu alaihi wasallam ó pàṣẹ pé tí a bá rẹ̀ tó tọ̀ sí mọ́ṣáláṣí ká da omi sí nínú àwọn nǹkan tí àwa fi tẹ̀síwájú náà ẹ̀rí lórí àwọn eléyìí òun náà ni pé ọlọ́run bá pa Ibrahim àti Ismail láṣẹ pé kí wọ́n ṣe mímọ́ inú ilé ọlọ́run ọba àlékè ọlá ó lóun ti ṣe ní àdéhùn fún Ibrahim àti ọmọ ẹ̀ wà áhídìrà ìlà Ibrahim wa Ismaila ọlọ́run ni a gbé ní ẹ̀májẹ̀mú fún Ibrahim àti Ismail àǹtọ́hìrọ̀ bẹ́ẹ̀ tìyà lè tọ́ ìfínà wàlà àkìfínà wà rókà ìsùjúd pé kí wọ́n fọ ilé mi ọlọ́run bá mọ́ fáwọn tí wọ́n máa ṣe tọ̀wáàfù ẹ̀ àwọn tí wọ́n máa rùkú ń bẹ̀ àwọn tí wọ́n máa sùjúdù ń bẹ̀ àti àwọn táwọn máa ṣe ìtìkáàfù ń bẹ̀ ẹ̀rí eléyìí jẹ́ àwọn nǹkan tí a fẹ́ kí a gbọ́yé kọ́mọ ọba kó fi wá ṣe kòńgẹ́ dáadáa ẹ wá rí nínú àwọn nǹkan tí ó ṣe pàtàkì tá a tún fẹ́ pè wá sí. Si òun náà ni pé ká lọ mọ̀ pé alislam dínú nàgọ́fà ẹ̀sìn ìmọ́tótó ni o wà nàgọ́fà túnmínà lè má ìmọ́tótó lára ìmánì ni o wà lẹ́sàmínà lè islam kò kí ń ṣe nínú islam àtàwọ́hùrù àtàwọ́hùrù bin najasa kò ń ṣe nínú islam kéèyàn máa rìnrìn ẹ̀gbin káàkiri títì wà díẹ̀ ahùlì wìláyà kọ́ wa sọ pé ah ẹni ọlọ́run làáfà yẹn ẹni ọlọ́run látara kó ń wò kísà ṣe é mẹ́ pé inú àwọn notion burúkú tó pọ̀ láwùjọ wa ni ẹ rí i pé wọ́n ń pe bàbá kan ní blala nígbà tí kan nú àwọn tó gbà pa wọ́n gbà fún fẹ́ sọ̀rọ̀ ẹ̀ wọ́n ròyìn pé bàbá yẹn pọ́ lóòórùn ni wọ́n ní kò ń wẹ̀ kò sí ń chéǹjì aṣọ abẹ́rìn nǹkan a wà níbì kan lọ́dún kan àáfàá kan wá fẹ́ yin ṣé wù blala kí ló wá fi yìn ó láwọn àfa wa sọ pé ńjọ́ kan àwọn wà lọ́fà pẹ̀lú ṣéwù blálà ṣéwù blálà kọ̀ dé ni lọ́wọ́ ní ẹ̀rí mi lọ́ọ̀kan ni èmi àti khidiru lájọ wà ń bẹ̀yẹ tá ń sọ̀rọ̀ khidiru tó bá musa lọ́hùn lọ́hùn lọ́hùn lọ́hùn ẹ wo iye distance tó wà láàrin musa sí anabi muhammad sallallahu alaihi wasallam láàrin anabi sí ẹyin sá lásán five hundred years ilé ó wá ní Khidiru yẹn Shehu Blala ń bá sọ̀rọ̀ lọ́wọ́ ní Ọ̀fà nígbà wá sọ̀rọ̀ wọ́n ní Shehu Blala nígbà ó débẹ̀ ah, gbogbo ara bàbá ń rùn ní gbogbo ara bàbá ń rùn gbòòlà ọlọ́run ti sọ fún ànábì pé wà tìyá báká fàtọ̀ hìrì ṣe mímọ aṣọ rẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ni ọlọ́run inna Allaha yuhibbu tawabin wa yuhibbu al-mutatahirin ọlọ́run nífẹ̀ẹ́ wọn tó máa ń túbà tó máa ń kó di ẹ̀ṣẹ̀ torí ń pẹ́ gbin àtàwọn tí wọ́n máa ń ṣe mímọ́ kéèyàn kọ́ wá máa kílèmù pé torí pé ni ọlọ́run lòun àbóhun ráyé sá ọlọ́run fún ní aṣọ kò wá rárá ìyẹn lára Islam tí a sì gbọ́dọ̀ gbìyànjú ká ṣọ́ra mẹ́ ẹ rí nífẹ̀ẹ́ máa ṣe mímọ́ la nífẹ̀ẹ́ mímọ́ ni nínú orúkọ ọba tó la kò sì ní lọ́wọ́ ẹni àyàfi ń tó mọ́ ẹ̀rí wà tọ̀hárọ̀tù tọ̀hárọ̀tàn ìmọ́ra tá ń sọ yìí ìmọ́ra méjì tọ̀hárọ̀tù alqalb wàhíyá sẹ́ríyà ìmọ́ra ilé tó mọ́ tó òun náà ni ká mú ẹ̀mí wa bó la ṣe máa mú ẹ̀mí pẹ̀lú pé kí ìmọ́ni tawhid ìmọ́lọ́lọ́ba lọ́kàn ṣoṣo kó wà nù ọkàn wa kó jókòó mbẹ́ ìmá túbá ìmá àforíjì wàtọ̀hárọ̀tù àsáàníyà ẹlẹ́ẹ̀kejì tọ̀hárọ̀tù ìbádàn wàlmọ́kàn òun náà ni ìmáa ṣe ìmọ́tótó ara àti àwọn àyè ìmọ́tótó eléyìí eléyìí hàn o eléyìí tó pamọ́ yìí mọ̀hálùhàl kọ́lb ọkàn ni ó máa ń wà o ohun tó wá sí wa lọ́kàn òun náà ni tawhid ìmọ́nà lọ́kàn wàdídòhò shirik ìdàkejì ẹ̀ òun náà ni ẹbọ ṣíṣe ẹbọ ṣíṣe ẹ̀gbin ni o kọ́lọ̀ kó má ṣe là wá ń bẹ̀. ẹ rí nínú àwọn nǹkan dáadáa tí máa ń wà ní ọkàn tọkàn fi mọ al-ikhlas wàdídúhó àríyá ìmá ṣe gbogbo nǹkan torí tọlọ́hún ó máa ń tọ́ka sí pọ́kàn mọ́ ẹni tó bá ti wá ń ṣe nǹkan torí nǹkan mi tó yàtọ̀ sọlọ́hún ọkàn ẹni náà ti bàjẹ́ o wàhùwà táwùbà wàhìyà táwùbà ẹ̀rí mọ́ra tó pamọ́ yìí ìmá tọrọ àforíjì ni àti ìmá jáwọ́ kó nú ẹ̀ṣẹ̀ wàdídúhá àzùnúbù ìdàkejì ẹ̀ ìdàkejì ẹ̀ òun ni máa dá ẹ̀ṣẹ̀ kọ́lọ̀ ọba kó má ṣe làwọn bẹ̀ eléyìí tó pamọ́ àti tí ó fojú ọ̀nà ẹ̀ṣẹ̀ kọ́lọ̀ kó jẹ́ ká lè máa sá fún un wàhùwà làámàlú sọ̀lẹ̀ eléyìí tó jẹ́ ìmọ̀ra tó mọ́ òun náà ni máa ṣiṣẹ́ olóore wàdídùhà àṣọ ìdàkejì ẹ̀ òun ni ṣe aburú kọ́lọ̀ kó má làwọn ẹnì wàhùwà kọ́ọ̀lù làhásàd èyí tó jẹ́ ìmọ́tótó tó dáa òun náà ní ká máa sọ̀rọ̀ rere wàdídùhù alikọ́ọ̀lù so ìdákejì ẹ̀ náà sì ní kí ìmá sọ̀rọ̀ aburú wàkọ́ọ̀lù zur àti àwọn ọ̀rọ̀ èké wàhùwà alhaq ìmá ṣe dáadáa yìí òun náà ní ìmá sòdodo wàdídùhù likadib ìdákejì ẹ̀ náà ní ìmá parọ́ tí ìyọba ti ń parọ́ a máa túmọ̀ sí pé ọkàn yòó nìyẹn o wàìzálàtú najásàtú wàjibatu inda ba'di ulama gẹ́gẹ́ bá ṣe sọ àwọn eléyìí ìmọ́ra tá a wá sọ yìí ká fọ àwọn àyè wa yìí eléyìí ọ̀ràn ọ̀yàn ni mùsùlùmí ò gbọ́dọ̀ fi inú fẹ́ dọ̀ fi sílẹ̀ kọ́lọ̀ ọba àdékíọ́lá kó fi ẹnì kọ̀ọ̀kan wa kó fi wá ṣe kòńgẹ́ dáadáa eléyìí jẹ́ nú àwọn nǹkan tí a fẹ́ sọ fún wa ẹ wàá rí lábẹ́ ìmọ́ra yìí àlàmákinu almanehiya anisọ̀la àwọn àyè kan wà o tí a fẹ́ kí a kírun mẹ́ asọ́látù yajuzu fi kulli makan gbogbo àyè láti lè kírun li qawlihi sallallahu alayhi wa sallam anabi sallallahu alayhi wa sallam sọ fún wa pé utitu khamsa lam yu'tahunna ahadun min qabl ó lọ́nà ọba fún mi ní nǹkan márùn-ún tó jẹ́ pé kò fún èèyàn kan ṣáájú mi gbogbo àwọn anabi tó wá ṣáájú mi ọlọ́wọ̀ fún wọn anabi sọ àwọn oríṣiríṣi nǹkan tí ọlọ́run bá fún òun nínú ẹ̀ ó ní nusirtu bi ru'b masirata shahar ó lọ́nà ọba kẹ́mi pẹ̀lú wípé tánàbí bá fẹ́ lọ báwọn èèyàn jagun tí distance tí wọ́n máa cover tó bá ti kù oṣù kan bí kéèyàn máa lọ Jerusalem kó wà Mọ́kà ẹ̀rù á ti máa bà wọ́n tánàbí fẹ́ lọ bájà sallallahu alaihi wasallam ṣe sì mẹ́pẹ́ gboyà òun lógún ẹ̀ǹtẹ̀fẹ́ bájà tẹ́rù ti ń bà á ẹsẹ̀ yẹn máa fúyẹ́ àbí bẹ́ẹ̀ kọ́ ni naam ó jẹ́ nu tọ́nà ọba fún anabi sallallahu alayhi wa sallam nínú tọ́nà ọba fún anabi sallallahu alayhi wa sallam ó ṣe àlùgọ́nímà èrè ogun tó bá lọ jagun tó bá kó ẹrú tó kó ẹrú ẹ̀tọ́ ni àwọn anabi tó ti lọ ṣáájú anabi sallallahu alayhi wa sallam táwọn bá lọ jagun báyẹn gbogbo tí wọ́n bá kó lójú ogun wọ́n máa kó jọ báyìí tọ́ ti wá kó sílẹ̀ wọ́n wá máa wò iná kan máa wá jábọ́ àwa wá láti sánmọ̀ iná yà á dẹ̀ sun gbogbo nǹkan yẹn lójú wọn iná yà á sun débi pé kọ́nú àwọn ànábì ọlọ́ọ̀ba bóyá ànábì Musa ni nígbà tí wọ́n jagun bẹ́ẹ̀ wọ́n wá ń retí kí iná wá láti sánmọ̀ iná ò bá jáde ànábì wọn bá sọ fún wọn pé ohun tó ṣẹlẹ̀ ni pé èèyàn kan nu yín ó ti mú nǹkan kan tọ́jú nínú àwọn nǹkan èrè oko yìí èrè ogo yìí wọ́n bá wò pé ta ni arákùnrin kan bá jáde ló bá mú nǹkan yẹn wá bó ṣe ń fi nǹkan yẹn lẹ̀ báyìí iná sì wá láti sánmọ̀ ó dẹ̀ kọ̀ǹzúmù nǹkan yẹn ṣùgbọ́n ànábì sallallahu alaihi wasallam ọlọ́run ṣe nǹkan yìí ní ẹ̀tọ́ fún ó wá sọ ó ní wàjú ìlàtìlíyàl ardu masjidan wa tahura ó nínú tọ́nà ọba fún mi tí ò fẹ́ lómi ó ṣe gbogbo àyè fún mi ní mọ́ṣáláṣí tẹ bá bọ́ sójú títì mẹ́yẹn ẹ̀ ń kírun lọ ni gbogbo àyè pátápátá ọlọ́ọ̀bá ṣe ní mọ́ṣáláṣí fànàbí sallallahu alaihi wasallam ẹ̀rí pọ́n tí wọ́n ń ṣe mùsùlùmí tí wọ́n bá ti délé ìjọsìn tí wọ́n ti gbà pé lè jọsìn àwọn ni wọ́n lè ṣe jọsìn ṣùgbọ́n ànábì sallallahu alaihi wasallam àti àwọn ọmọlẹ́yìn ẹ̀ gbogbo àyè láti lè kírun gbogbo àyè láti lè ṣe jọsìn wàtọ̀wúrọ̀ ó tún wá ṣe gbogbo orí ilẹ̀ fún mi ní tó mọ́ gbogbo ibi tó bá dé tó wá fẹ́ kírun ó wá rómi fàílẹ̀m tẹ́jìdù máa à fàtàyàmọ̀mù sa'idan tayyiba wá ilẹ̀ tó mọ́ tí ò jìbi tó ń tọ̀ sí kò sì rọra fọwọ́ ẹ̀ gbalẹ̀ báyìí kò sì fi ṣe àlùalò níyẹ̀pẹ̀ ilé ìjẹ́nu kẹtọ́nà ọba ṣe fún ànábi sallallahu alaihi wasallam bánábi ṣe wá sọ fún wa pé gbogbo ilẹ̀ ni ọlọ́run bá ti ṣe ní ẹ̀tọ́ fún wa láti kírun eléyìí àwa rí àwọn ìsìtìsínà àwọn àyàfi kan ó tẹ̀lé kí ni àwọn àyàfi ma'atilun òun náà ni àwọn àyè àwọn mubarakal ibil àwọn ràkúnmí ibi tí wọ́n bá máa ń ba sí tí ràkúnmí bá lọ tó bá bọ̀ àwọn àyè tí wọ́n máa ń ba sí yẹn àní máa kírun bẹ̀ torí wípé kí ni anabi sallallahu alaihi wasallam ó ní la tusallu fi mubarak ibil ó ní àyè tí àwọn ràkúnmí tí wọ́n máa ń sùn sí yẹn ẹ má kírun bẹ́ẹ̀ o fa innaha mina shayatin torí pé àwọn àyè yìí àyè àwọn èṣù ni Abu Dawud ló gbà wá àyè àwọn èṣù ṣẹ̀bẹ̀ pẹ́ gbin ni àyè ẹ̀gbin sì náà wọ́n máa ń nífẹ̀ẹ́ láti máa ṣe kíni láti máa wà. bákan náà alimakabaro àní máa kírun níbi ìtẹ́ sàárè ànábì sallallahu alaihi ó ní al-ardu kulluha ó ní gbogbo orílẹ̀ ayé pátápátá ní mọ́ṣáláṣí o ilà mọ́kànbárọ̀ wàlẹ̀hàmán ó ní àyàfi àwọn ìsàárè àti ilé ìgbẹ́ àní máa kírun bẹ̀ ṣé ó ti yé àbí ilé ìwẹ̀ àní máa kírun bẹ̀ bákan náà makanu kọ̀dọ̀ ilẹ̀ hajjá almirhab li'annahu makanu shayatin ilé ìgbẹ́ àbí ilé àní máa kírun bẹ́ẹ̀ o ilà lè dọ́rù rọ̀ àyàfi tílà lórí bá dé ẹ̀jí nǹkan kan ṣẹlẹ̀ tó sápamọ́ sí tọ́ílẹ̀tì gbogbo àsìkò òun wá ń lọ tí ò láǹfààní àti jáde irú ẹni bí ò ní option ju yẹn lọ ṣùgbọ́n on the normal circumstance àní máa kírun ní ilé ìgbé àbí ilé ìtọ̀ ilé jẹ́ nínú àwọn àyè tí wọ́n kọ̀ fún wa láti máa ṣe ìjọsìn kọ́lọ́n kò fi wá ṣe kò ń gẹ dáadáa naam eléyìí tí a fẹ́ tún wò lẹ́yìn bàtà ti sọ̀rọ̀ pamọ́ra sítìrù làárọ̀ ìmábóyò o nínú májẹ̀mú ni ẹni tó bá fẹ́ kírun jọ̀mọ́ tó wá wọ mọ́ṣáláṣí tó yọ ikùn wa tí ò bo ikùn ẹ̀ ó wá wá mọ́ṣáláṣí gbogbo tán náà là ń rí nísàlẹ̀ ó wá wá mọ́ṣáláṣí ó wá kírun irú ẹni bí ò ní irun àbí inú ilé ẹ̀ ló wà ló wà wò pé à ah, kò kúkú èmi nìkan mo wà ń bẹ̀ kò séèyàn ń bẹ̀ ló bá ṣe kọ́ mọ̀ ló wá dúró wájú ọlọ́run bó sì ṣe dúró wájú ọlọ́run yìí kò lè fẹ́ pàdé àlejò kọ́ńtì kò lè fẹ́ pàdé àlejò kó wá pàdé ẹ̀ pẹ̀lú pé kó bọ́ gbogbo aṣọ níwájú àlejò ẹ rí i pé àrífín lélẹ́yìí so a máa bóyá ọ̀họ́ wa ilé ìjẹ́ nínú ohun tó ṣe pàtàkì wàhálà kárọ̀mùlá lílẹ̀ ìnsàn ẹ̀rí ìmábò òwò yìí ọlọ́run bá fi ṣe àpọ́nlé fọ́mọ ẹ̀dẹ́ ènìyàn ni o yatamayyazu bihi anil hayawan ọmọ ẹ̀dẹ́ èèyàn fi lè yàtọ̀ sí ẹranko ẹ̀ráwọ̀ ẹranko àwọn òní gíní wọn láǹkàrà wọn ní jàlábíà kò mà sí xìmọ́ọ̀rù fún wọn kódà wọn kì í wọ ní kọ́ọ̀pù àwa tọ́lọ́ ní káwọ gbogbo kínní ọlọ́run bá fi ṣàpọ́nlé fún wa ni o ọlọ́run bá pa wá ní àṣẹ pé a máa ṣe yìí ká máa múra dáadáa pàápàá jùlọ nígbà tí a bá fẹ́ ṣe ìjọsìn ká ṣe ká múra wa nígbà tá a bá tún fẹ́ ṣe ìjọsìn ká tún sọ fún wa pé ya ni adam adama bá ní ẹ mú àwọn aṣọ yìí o àwọn aṣọ yìí ní gbogbo ìgbà tí ẹ bá ti fẹ́ kírun ẹ gbọ́dọ̀ wọṣọ ọlọ́run sọ ń bomi pé yaba ni adam ẹ̀yin ọmọ adama aleikum a ti sọ aṣọ kalẹ̀ fún yín o aṣọ tẹ rí yẹn àti ti sọ kalẹ̀ bó ti jẹ́ ń pé ọ̀gọ̀rọ̀ àwọn nǹkan tó ń jáde láti inú ilẹ̀ tó kú náà ló ti ń wá ọlọ́run ni alhadida irin náà ń bá wa lé ayé gold ń bá wa bẹ́ẹ̀ náà ni petrol àti gbogbo àwọn nǹkan àlùmọ́ọ́nì tá ń ṣàǹfààní wọn nínú ilẹ̀ tó bá dé nínú ilẹ̀ ni wọ́n ń sẹ́tù ọlọ́run ní wà fi sàmà rizqukum wà máa tu wàhádùn ọlọ́run ní gbogbo àrísìkì yìí tẹ̀ ń jẹ sọmọ ló ti wá o ọlọ́run ní anzalna aleikum ọlọ́run láti sọ kalẹ̀ fún yín aṣọ ìwárí sawatikum wàríṣà kẹ́ máa fi bo yòhó ara yín o wàríṣà a sì tún sọ nínú àwọn nǹkan lẹ́yìn aṣọ eléyìí tá à ń fi òwú ṣe àwọn èyí tá a tún ń fi bí àwọn ìyẹ́ àbí àwọn eh, irun ara ẹran èyí tá à ń fi ṣe ọlọ́run bá ní gbogbo ẹ̀ àwa la sọ kalẹ̀ fún yín wàlíbáṣu tákùwà dálíkà khair ọlọ́run láṣọ tó dáa jùlọ òun láṣọ páyọ lọ́hùn ẹni tó bá páyọ lọ́hùn ó ti bo rẹ̀ láṣìírí ó ti wọṣọ aṣọ tẹ bá tún wá fẹ́ wọ̀ sára náà ẹ jẹ́ kó jí aṣọ payọ ọlọ́wọ́n ọba aṣọ tó dùn rí aṣọ tó jẹ́ pé tó bá rí inú ẹ̀ wọn ní fojú aburú wò aṣọ ọmọlúwàbí ẹ rí ilé ayé ta wà lénìí nǹkan dàrú máwọn èèyàn lọ́wọ́ gan-an ní bí ọjọ́ mélòó kan sẹ́yìn mo láǹfààní àti wo tv program kan nígbà táwọn obìnrin yẹn wá ń sọ mo sì ti láǹfààní àti rí tó jọ náà rí nínú àwọn táwọn èèyàn máa ń pè celebrities náà gbogbo wọn ohun tí wọ́n wá fight fún ni pé wọ́n fẹ́ máa fight yẹ pé wáyé tó jẹ́ pé táwọn èèyàn bá rí ọkùnrin obìnrin tó bá múra bákan títì wọ́n á máa fojú prostitute wo ṣé gbogbo obìnrin tó bá ti wá múra báyẹn ni prostitute ni ẹ wá wò fáwọn ẹni pàdánù làákàyè ṣebí tó yẹ kẹ́yìn ṣe ni pókè àwọn aṣẹ́wó máa ń múra báyìí àwa tá kì í ṣaṣẹ́wó ẹ jẹ́ káwa yapa wọn ẹ jẹ́ káwa wọṣọ tó balẹ̀ ká má múra bíi tiwọn ṣùgbọ́n làákàyè wọn lọ́bẹ̀ ohun tọkọ̀fẹ́ ni pé ẹ má máa discriminate pẹ̀lú àwọn èèyàn látara pé wọ́n ṣe múra kẹwàá òkè torí ń pòwọ́ ṣòkòtò torí ń pòwọ́ ṣìmí lásán ṣó ti yé àwọn aṣọ tí ò yẹ kéèyàn wọ̀ nínú ilé wọ́n wá wọ̀ ní títì níbi táyé àwọn èèyàn ti dàrú dé so gbogbo eléyà burú tó ń ṣẹlẹ̀ lórílẹ̀ ayé ni àwọn ẹni wá nì àwọn gan lẹ́ni ìṣáájú wọ́n á pe obìnrin míì síta báyìí inú àwọn èèyàn tó jẹ́ olórí ayé ẹ wá wo bó ṣe múra ẹ wo gbogbo àwọn tó ń pè world president gbogbo àwọn ìyàwó àwọn olórí Amẹ́ríkà ẹ lọ wò wọ́n láti bí àwọn bíi mẹ́rin márùn-ún tó ń súnmọ́ wa sí ní àsìkò tá a wà yìí ẹ lọ wò múra gbogbo wọn ẹ rí pọ́n ọmọ tó ń ṣaṣẹ́wó lótẹ́ẹ̀lì yẹn kò sí yàtọ̀ nù múra wọn kí wàá laṣọ yìí tó wà lára yìí wàlíbáṣu takuwa zálìkà khair aṣọ payọ náà ọba lọ́lọ́run fẹ́ fún wa o awa tá a di ọkùnrin awa náà gbọ́dọ̀ múra payọ náà ọba nínú ibi tí yóò ti bẹ̀rẹ̀ òun náà ni pé gbogbo tó bá wọ̀ má jò kọjá dájúdájú ọlọ́run ọba ó ní tàlátàtù ó mẹ́ta wà ọlọ́run ò ní bá wọn sọ̀rọ̀ kálímọ̀ kan báyìí ọlọ́run ò ní sọ sí wọn jọ gbé ní alikiyama wala yanzuru lẹ́yìn ọlọ́run ò ní ṣíjú alúwo wọn wala yuzakihim ọlọ́run ò ní fọ̀ wọn mọ́ walahum azabun alim ìyẹlẹ́tẹ̀ ìlérò a máa bẹ fún wọn ànábì ní ẹni àkọ́kọ́ nu wọn alimusbilu izaro òun náà lẹ́yìn tí ṣòkòtò ẹ̀ máa ń kọjá kókósẹ̀ kí ṣòkòtò ẹni kọjá kókósẹ̀ mùsùlùmí kò kí ń ṣe aṣọ pààyàn náà wọn bá anabi sallallahu alayhi wa sallam ó ní izratul mu'min ó ní ẹ̀rí aṣọ mu'min ní òdodo tó jọkùnrin mina azọ láti ka sàkọ́ yìí ó ló bẹ̀rẹ̀ láti ibi iwájú ojúgun báyìí thumma ilal ka'bayn ó ní tó bá wá ń gùn lọlẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ tó fi wá débi kókósẹ̀ fama asfala min dhalika fàfin náà èyí tá a bá wá wọ̀ tó bá ti kọjá abẹ yẹn ànábì nínú ni ò kọ́ lọ́ ṣe wá lọ́mọ náà. ẹ wá ara àwọn èèyàn lẹ́ni ọ̀rọ̀ tó ti kílẹ̀ báyìí wọ́n wá máa wá wáwí ibnu umar njọ kan ó wà lọ́dọ̀ anabi sallallahu alayhi wa sallam anabi ni ya ibnu umar ṣé wọ́n ní ibnu umar ṣá ṣé wọ́n ní ṣá bẹ́ẹ̀ ni ah, èmi ìrò bẹ́ẹ̀ ó ní irfa izarok tó bá jẹ́ pé wọ́n la abdullahi ibnu umar ìwọ tó àmọ̀ pẹ́ ní dáadáa ní ẹ tó sì tún jọ́mọ ẹni dáadáa irfa izarok ó yá káṣòkò tó ẹ sókè ó lóun ka irfa izarok ó anabi tún ní kó ka ó wá ní kó ka kó ka kó ka títí tó fi dé kókósẹ̀ báyìí ànábì wa ni ẹ̀hẹ́n isratul mumini ni bó ṣe yẹ káṣọ mumini rí ni jọmọ mùsùlùmí aṣọ ti wá dà lẹ́ni aṣọ ti wá dà libasu takuwa aṣọ tó wọ̀ wá mọ́ṣáláṣí tó jẹ́ pé tó bá ti rùkú báyìí pàápàá jùlọ tó bá sùjúdù gbogbo bàárà díẹ̀ ló ti wá ń ta ìwọ náà wá lò ságì àti wà tẹ́ni tó ń ságì kí wá ní ìyàtọ̀ yìí ṣèbẹ́ tó ń ságì náà òun náà fi pàǹtì ẹ̀ síta ní ayé bẹ́ẹ̀ ni ó dẹ̀ fa tó wálẹ̀ ìwọ náà wá wà bí irun nígbò jẹ́ pé ṣáàtì tó wọ̀ polo tó wọ̀ kò sílẹ̀ dáadáa so àwọn aṣọ yẹn awọ súùtù awọ kò sí láì fi ṣùgbọ́n ọmọ ajẹ́mu tó yẹ kó ní ọ̀gọ̀rọ̀ yìí tá máa ń wọ̀ yìí ò gbé bóyá tó bá fẹ́ bẹ́ẹ̀ ránṣẹ́ àtìtì àbí sùtù ẹ̀ wá jẹ́ kó ṣe kíni kó rọra wálẹ̀ díẹ̀ sí sódà tó bá ti ń sùjú torí pé tó bá yàfẹ́ kírun ò ní ní tó bá fẹ́ kírun wọ ọkùnrin ìwọ náà wá fẹ́ ní aṣọ sọ̀láàtì gẹ́gẹ́ bí àwọn obìnrin kan tó wò pé kò tí ì rọ lọ́rùn káwọn lo khimar tó bá ti wá awa fi sínú báàgì kọ́nà má ṣe bá wa sọ́rọ́ àwọn obìnrin náà lẹ́sàn-án rẹ̀ kọ́nà sì bá wa ṣàlékún ìmánì wọn awa fi aṣọ tó bá ní dáadáa sínú báàgì tó bá ti wá di àsìkò oorun àrọ̀ra wọ̀ nǹkan ẹ̀ àtúrà àwọn mọ́ṣáláṣí mi wọ́n ti nírú àwọn ìjáàbò yìí mọ́ṣáláṣí ẹni tó bá wọ wá tó wọnú skul wa pàápàá jùlọ àwọn student ọjọ́ tó bá wọ mọ́ṣáláṣí àdèrọ̀ra lọ mú ìjáàbò kan bẹ̀ so kọ́lọ̀ túbọ̀ wá ṣàlékún ìmọ̀ni gbogbo wọn kó sì má jẹ́ kí ìmọ̀ni tiwa náà jò kó sì bá wa ṣàlékún ẹ̀ so wàá gbọ́dọ̀ gbìyànjú jọ mọ́ láti máa ṣọ́ra níbi ìmúra wa o ọlọ́run bá ní ká gbìyànjú láti wọṣọ tó dáa níbòmí ọlọ́run ní lìyábà ni adam ọlọ́run ní èèyàn mà lọ́bi adama láyà fìtínà nákòmò ṣèyítọ́n ẹ má jẹ́ kí ṣèyítọ́n kó fìtínà bá yín o ẹ má jẹ́ ó bá yé ayé jẹ́ o ká má àkọ́rọ́jà àbáwá ikú mi rẹ̀ jàǹnà ẹ má jẹ́ ó ṣe fún yín bó ṣe ṣe fún bàbá yín àti ìyá yín adam àti hawa tó jẹ́ pé ó yọ wọ́n jáde kúrò ní àlùjànnà yanza'u anhuma libasahuma ó gbaṣọ kúrò

aburú shaitan ẹ rí jọmọ ọlọ́ọ̀bá jẹ́ òye wa nǹkan àkọ́kọ́ nínú tẹ́sù tó fi kó bá baba ńlá wa Adam àti ìyá wa Hawa òun ni kó gbaṣọ lọ́rùn wọn àtọ́jọ́ tí èṣù ti gbaṣọ ní ọrùn àwọn èèyàn nílẹ̀ Yorùbá ìgbésí ayé wọn mà ti dàrú gan torí pé gbogbo aṣọ táwọn ọmọ Yorùbá ń wọlé ni wọ́n ímpọ̀tù ẹ̀ wá ni kò kí ń ṣàṣà Yorùbá tí Yorùbá bá wọ ìró àti bùbá wọ́n á jí ó balẹ̀ dẹ́dẹ́ wọ́n á jí ó balẹ̀ dẹ́dẹ́ wọ́n á tún wé gèlè sí ìjáàbò àwọn yorùbá ń gbà yẹn nìyẹn wọ́n á tún fi borùn kọ́rùn ohun tá a mọ yorùbá mọ̀ nìyẹn ẹ̀rí pé tó bá ń sọ̀rọ̀ àṣà yorùbá náà èyí tó pọ̀ ju àwọn aṣọ yẹn náà ló máa ń fi bẹ́ẹ̀ wọ̀ sí wọn lọ́rùn ṣùgbọ́n gbà táwọn foreigners ti dé àwọn tí wọ́n ń ṣe bíi tiwa nígbà tí dé wọ́n wá gbaṣọ lọ́rùn wa àwọn agent èṣù látara àwọn ọmọ ní sinimá àwọn ọmọ onítíátà àwọn ọmọ olórin wọ́n wá káṣọkáṣọ wá bá wa ẹ̀rí páwọn olórin kan wà tó bá ti wọṣọ kan léni gbogbo ayé ló fẹ́ wọ̀ tó bá wọṣọ kan léni báyìí gbogbo àwọn èèyàn fẹ́ wọ ọrú ẹ̀ aṣọ tánàbí ní káwọ̀ ààrẹ dì láti wọ̀ sọ́mọ́ máa lè wọ̀ sẹ́là tó lórin kan bá wá gbàṣọ léni léni ẹ̀rí páwọn àsìkò kan wà táyé àti lórí nàìjíríà wa nílẹ̀ yorùbá tó lórin yẹn bá ti wọṣọ kan báyìí nígbà tó dérú àwọn fìlà kan ó tún di pé oníkálukú náà tún dé fìlà yẹn ẹni tí ó bá ìdérù fìlà yẹn kò sí ìgbà kó o ṣe voice kọ́nà kó má ṣe tún wá ṣe àwa pa ànábì tì sallallahu alaihi wasallam àti ṣe sí ànábì sallallahu alaihi wasallam kọ́nà ọba kó má ṣe là wá ń bẹ̀ o ọlọ́run ní ká wọṣọ tó dáa pàápàá jùlọ nígbà tá a bá fẹ́ ṣe ìjọsìn ilé jẹ́ ní tí ọlọ́run bá fẹ́ fún wa ìmáwọṣọ gbogbo tó ń jẹ́ ṣìnà láyé lẹ́ni látara àwọn múra tí ó da ẹni gbogbo tó ń jẹ́ àwọn èèyàn ń jalè èyí táwọn múra yìí tó ń fà ó pọ̀ so atọ́kùnrin àtobìnrin ẹ ká múra dáadáa tá wá fẹ́ kírun jọ̀mọ́ a gbọ́dọ̀ bo ìhòhò wa ìhòhò ọkùnrin a ní àlàáwòrọ̀tù àlàkọ̀lìbọ̀ wà àlàáwòrọ̀tù lọ́kọ̀fífà a ní ìhòhò ilé tó jẹ́ kó gá a sì ní ìhòhò tó fúyẹ́ eléyìí tó ga nínú òwò ọkùnrin tí a gbọ́dọ̀ máa ṣí ilẹ̀ òun náà ni láti ojú ara gangan mùsùlùmí ò ń ṣí ilẹ̀ ìhòhò wa a gbọ́dọ̀ máa ṣí ilẹ̀ nínú ẹ̀ náà ni pé ànábì sallallahu alaihi wasallam sọ fún wa ó ní la tanzuru ó ní ẹ̀ gbọ́dọ̀ máa wo ìhòhò ẹlòmíì o sì gbọ́dọ̀ jẹ́ kán wo ìhòòhò ẹ pàápàá jùlọ ìtàn wa láti ibi ìtàn báyìí síbi ìdodo ìhòòhò ni fọkùnrin a gbọ́dọ̀ jẹ́ káwọn èèyàn máa rí o gbọ́dọ̀ máa bo ìdodo ẹ gbogbo tó bá wọ̀ ọkùnrin là ń sọ o nígbà náà bá ní ọkùnrin gbọ́dọ̀ bo ìdodo ẹ wá wo àwọn obìnrin káàkiri títí lẹ́nu wọn ò máa bo ìdodo jọmọ́ kódà oríṣiríṣi kọ́nà kó láwa ń bẹ̀ ẹ disgrace làwọn obìnrin jẹ́ fáwọn obìnrin o iṣẹ́ wà lọ́rùn àwọn obìnrin gan mi mọ bó obìnrin ṣe máa ń fìlì tẹ bá ń rí àwọn tó ń dojú ti ìran obìnrin bó la ṣe máa ń fìlì náà ẹ wà wọn tá à ń sọ lẹ́ẹ̀kan wọ́n tún ti ń jà pé àtòbárò obìnrin tó rí òhò má accuse ẹ pàṣẹwó ni o freedom ni o ah freedom lọ́dọ̀ èèyàn kò ń ṣe freedom lọ́dọ̀ Ọlọ́run àfírí ah, bẹ́ẹ̀ lọ́dọ̀ ọlọ́run ọkùnrin ò gbọ́dọ̀ máa ṣí ìtàn ẹlẹ̀ kò sì gbọ́dọ̀ máa ṣí ìdodo ẹlẹ̀ nínú ẹ̀ ká tún máa wá bu ara wa títí déjìká téèyàn bá fẹ́ kírun a bò Islam tún encourage ká tún bu èjìká wa téèyàn bá wá láṣọ rárá tó fẹ́ kírun nù létí òwò aráṣọ tó lè wọ̀ ló wá wà ní òhò kò sí láì fi mbẹ́ torí pé la yukallifu Allahu nafsan illa wus'aha ọlọ́run ò ní bí wá àyàfi tó bá fún wa èèyàn kò wá láṣọ ẹyọ kan báyìí tó lè wọ̀ aṣọ ẹyọ kan ó wá fẹ́ kírun nulẹ̀ ó lè kírun láì láṣọ sòkànnà kó ṣàánú ẹnì kankan wa obìnrin tóbìnrin bá fẹ́ kírun gbogbo ara ẹ̀ pátápátá ló gbọ́dọ̀ bò kódà tó fi mọ́ ẹsẹ̀ ànábì sallallahu alaihi wasallam ó ní tóbìnrin bá ṣí ẹsẹ̀ ẹlẹ́ngbà tó fẹ́ kírun irú obìnrin bẹ́ẹ̀ ò nírun ló fi jẹ́ ń pàwọ̀ obìnrin ta bá ń bẹ̀rù láti wọ kìmọ́ọ̀rù tó balẹ̀ dẹ́ẹ́dẹ́ ta wò pé ah yí mọ́ni ò tí ì débẹ̀ ni kọ́lọ́ má ṣẹ̀ bá fún yín ní mọ́ni o tẹ̀ bá wò pé mọ́ni ò tí ì débẹ̀ ẹ láṣọ tí a máa fi kírun látara bẹ́ẹ̀ ọlọ́run bá lè ṣe rọrùn tẹ́ bá ti ń faṣọ yẹn kírun kẹ́kọ̀ọ́ tíráìjọ kan nígbà jẹ́ díẹ̀ wọ kìmọ́ọ̀rù igan bọ́ta kó sí ohun tó fẹ́ fi ṣe ṣètò ló máa dẹ́rù bẹ́ẹ̀ yòókàwìfò àwòlìyà ọlọ́run ló máa ń dẹ́rù bá àwọn èèyàn tiẹ̀ ni ọjọ́ tó bá ti decide kó fẹ́ dẹ́ o fẹ́ jẹ́ ni ọlọ́run èṣù ò ní lè dẹ́rù bẹ́ẹ̀ mọ́ ẹ wo àwọn ọkùnrin ọjọ́ tí wọn náà bá decide pé ah látẹ̀lé lọ mo fẹ́ ju ànábì sallallahu alaihi wasallam mo fẹ́ kí ṣòkòtò mi ah kó má kọjá kókósẹ̀ wàá rí i pé tó bá bọ́ sí títì ó lè má fìlì pé ah ó dàbí pé wọn gbogbo ará àdúgbò ń wò kò sẹ́ni tó rí tiẹ̀ rò oníkálukú ọ̀yọ́ lẹ́fíríbọ̀dì wà ọ̀yọ́ owó ni bọ́ọ̀tà kò ṣe tó fẹ́ ṣe ìwọ tó dìsáìdì pé á ah, ìjáàbù mi dẹ̀ra máa tóbi gan sìn wọ ìjáàbù tó fẹ́ wọ̀ kó máa lọ tó lọ kò sẹ́ni tó rí tiẹ̀ rò ìwọ àtọ́ lọ́wọ́n ọba ni discouragement oríṣiríṣi ah ìwọ náà ti ń borí ah àmì náà aborí má bò wá fi wọ́n lẹ̀ ṣé wọ́n ní kó bo ìwà jọ̀mọ́ ṣé èèyàn máa ń bo ìwà tẹ̀rí pàwọn ènìyàn ò ní làákàyè tó bá sọ pé aborí máa bò wá sọ àbọ́lọ̀ ń ṣe fẹ́ ni yẹ orí lọ́lọ́ ń fẹ́ ká bò kò fẹ́ ká bo ìwà torí pé ìwà òde èèyàn máa fi ń han àwọn èèyàn ni tó bá jó lódodo ta ló fẹ́ sòdodo fún àwọn èèyàn ni tó bá sì sòdodo fáwọn èèyàn wọ́n ti mọ̀ ẹ́ lólódodo àbí bẹ́ẹ̀ kọ́ ni ṣé ojúlódodo o lè fi pamọ́ ó jẹ́ ní ti máa ń ní àmọ́ náà ṣé o lè fi pamọ́ ṣe báwọn yàn gbé nǹkan sí ẹ lọ́wọ́ wọ́n sì padà wá wọ́n ba bó ṣe yẹ kọ́ ba ni wọ́n fi sọ pé àáfàá yẹn lámọ́ náà ṣé obo obo obo wa yẹn wọ́n wá sọ pé aborí má bò wá ìwọ náà wá ń bínú tó bá gbọ́ nǹkan yóò ní láti bínú téèyàn kan bá pè pé aborí má bò wá sọ pé alihamudulilayi ọpẹ́ ni fọ́nà ọba tó jẹ́ ń borí tí ò sì jẹ́ ń bò wá tó lọ́nà oníka borí ṣùgbọ́n ìwà wa ń kọ́ wa amma bi ni'mati rabbika fahadis oore ni wà tọ́nà bá ṣe fún yàn fi àwọn èèyàn jẹ́ kọ́ mọ̀ pọ̀ ni wà kọ́nà kó bá ṣe fún ẹnì kọ̀ọ̀kan wa ní ìwọ ọmọlúwàbí anabi sallallahu alayhi wa sallam ó ní la yakubalu allahu salata haidin illa bi khimar ó ní ẹ̀rí ọlọ́ọ̀bù ò ní gba irun téèyàn kan bá kí gbogbo obìnrin tó bá ti bàlágà débi pé ó ń ṣe ẹ̀jẹ̀ oṣooṣù irun tó bá kí tí ò wọ khimar ó lọ́lọ́wọ̀n bò ní gbà ó kọ́nà má ṣe gbàrún wa hasanahu alalbani sheikh alibani. ní àdìsí yẹn fẹsẹ̀ rinlẹ̀ torí ara àwọn afa àkọ́tọ́ ní kò fẹsẹ̀ rinlẹ̀ ṣùgbọ́n sheikh albani wọ́n ní àdìsí tó fẹsẹ̀ rinlẹ̀ ni eléyìí jẹ́nu àwọn nǹkan tí a gbọ́dọ̀ ṣọ́ nígbà tí a bá fẹ́ kírun tó sì jẹ́ májẹ̀mú tó nípọn tí a sì gbọ́dọ̀ fi ṣeré eléyìí jẹ́ kan mẹ́. bákan náà nínú àwọn ṣùrútù sọ̀la nínú àwọn nǹkan tó jẹ́ májẹ̀mú tí a máa fi kún lẹ́nìí dòkólólè wákìtì òun náà ni pé irun ta fẹ́ kí kó jẹ́ pé àsìkò òun ti tó ẹ rí irun kíkí wàlúwàkùtù ka safe àsìkò tẹ rí àkókò ẹni tó fẹ́ kírun gbọ́dọ̀ ṣú àkókò irun irun kọ̀ọ̀kan ní àsìkò tiẹ̀ wàlúwàkùtù ka safe ẹ wá rí àsìkò tẹ rí ẹ ó dà gẹ́gẹ́ bí ìdání o ó mú berebere ojú méjì ló tún ni ilam takta yaktauk téèyàn bá mú dáadáa ní tí ó tètè fi gé nǹkan tó fẹ́ gé ìdá máa ń gé èèyàn lọ́wọ́ o téèyàn bá ní àsìkò jọmọ́ tí ó tètè fi ṣe ohun tó yẹ kó ṣe ẹni tí ò ti kì zúrì tásìkò àṣírí fi dé ìdá zúrì ti gé lọ́wọ́ o ẹni tí ò ti kì àṣírí àṣírí ń lọ báyìí ó sì ń wojú ìdá yẹn báyìí wá yìí máa mú o ìdá yìí máa ń kọ o ó ń kọ bérebére ṣe tí mọ́gírìbì bá ti wọlé báyìí ìdá ìdá asiri ti gé lọ́wọ́ kọ́nà má jẹ́ kí ìdá gé ẹnì kankan wa. ẹ rí jọmọ àsìkò àgbọ́dọ̀ fi ṣeré gẹ́gẹ́ bí mùsùlùmí wàhúwà alhayat àsìkò tẹ́rí yẹn ṣe ìgbésí ayé ni o wàlhayat ibaratu alahazat ẹ rí ohun tẹ́ à ń pè nílé ayé ó dà gẹ́gẹ́ bí seconds ni o wàdàkọ́hìk minutes wàsáàt hours ni o wàlhayat àwọn ọjọ́ kan tá a kó jọ ni o àsìkò tẹ́ rí ilé ayé carlsboro ó dàbí àwọn ọ̀sẹ̀ tá a kó lórí ara wọn ni wàṣíhàr wàsánàwàt ó dà gẹ́gẹ́ bí oṣù ni ó sì dà gẹ́gẹ́ bí ọdún ẹ rí àsìkò ó ṣe pàtàkì o ọlọ́wọ́ bá ní kí ọlá látara pàtàkì àsìkò rọ́bàtọ̀ bẹ́yìn alhayat wàlàwàkt ọlọ́wọ́ bá sùn ẹ̀mí ìṣẹ̀mí wa ó so pọ̀ mọ́ àsìkò ọlọ́run bá lékè ọlá látara bí àsìkò ṣe ṣe pàtàkì ó so àsìkò mọ́ ìrun ọlọ́run bá búra pẹ̀lú àsìkò ká lè mọ bó ṣe ṣe pàtàkì sí ọlọ́run ní wà ní fàjìr ó ní mo fi àsìkò àárọ̀ kùtùkùtù àsìkò àlìfájàrí ọlọ́run ní mo fi búra ọlọ́run ní wà dúhà àsìkò ìyálẹ̀ta àsìkò dúhà ọlọ́run ní mo fi búra ọlọ́run ní wà shams ọlọ́run ni mo fi òrùn búra àsìkò náà ni wàlùkọ́mọ̀rù òru nìyẹn máa ń wà tálẹ́ ọlọ́run ni mo fi búra ọlọ́run ni wàlàásìr ọlọ́run ni mo fi àsìkò àsìrì ọlọ́run ni mo fi búra kí ló dé tọ́lọ́ ọba fi ń fàsìkò búra torí pàtàkì ẹ̀rí pàwọn náà máa ń búra pẹ̀lú ọlọ́gbẹ́mú fọlọ́run búra kí ló dé torí pọ́lọ́run ṣe pàtàkì ọlọ́run nìkan sì dá máa fi ń búra mọ̀nkánà halifan falaya halif ìlàbìlà ẹni tó bá fẹ́ búra kò gbọ́dọ̀ fi nǹkan míì búra àyàfọ́ náà bá ẹ aṣọ funfun lórí bẹ́ẹ̀dì ọjọ́ méje à ìsọkúsọ ni o ṣọ̀kò ń gbọ́ ìsọkúsọ ni o a mo fi ya òkú ọ̀run mo fi búra ìsọkúsọ ni o ọlọ́run nìkan la máa fi ń búra mo fi kúrú mo fi kíní kan búra mo fi kàábà búra ìsọkúsọ ni jọmọ a kì í fi kàábà búra. naam ṣé ẹni fi Qur'an ọ̀rọ̀ pọ̀ lórí ẹ̀ ìdí tọ́rọ̀ fi pọ̀ lórí ẹ̀ ni pé ó tá ń pè ń Qur'an gangan ọ̀rọ̀ ọlọ́run ọba ni wá la fi Qur'an búra pẹ̀lú èròǹgbà pé a fọ̀rọ̀ ọba búra pé ọ̀rọ̀ ọlọ́run ọba náà ni ìyẹn ló fi fúyẹ́ pé tábà rẹ̀ tó ní mo fi Qur'an búra àwọ̀ pé wẹ̀ ó fúyẹ́ ṣùgbọ́n ètò náà ni pé ká fọlọ́run ọba búra ó wà straight kò sì lẹ́jọ́ nú Onire rèyàn koko wa bí ẹ pé akílódé ah, ló fi ń bí òfin ọlọ́wọ́ bá búra ànábì ni mọ̀nkánà halifa sallallahu alaihi wasallam fala yahlif illa billah ẹni tó bá fẹ́ búra kò gbọ́dọ̀ fi nǹkan búra àyàfọ́ lọ́wọ́ àti níbi tánàbì ti fẹ́ búra tó ní mo fi Kùránì búra kí ló máa ń sọ wallahi mo fọ́ náà bá búra ṣùgbọ́n gbogbo nǹkan yẹn pátápátá ọlọ́ọ̀bá lè fi búra ṣùgbọ́n àwọ̀ lè fi búra tó rọ́lọ́ọ̀bá ló ní mo rò bó ti yé ṣùgbọ́n ti Kùránì ara àwọn àfáàtàn ló tún ṣì fúyẹ́ torí pé Kùránì ń kọ́ sífàtún min sífàtìlá ìròyìn kan náà àwọn òròyìn ọlọ́wọ̀n ọba ni ẹ wá rí àsìkò jọmọ́ falatẹ̀sí ṣùsọ̀lá àti kọ́bùlà wàktíhà ìrun tá a bá kí ṣáájú kásìkò ẹ̀ tó tó kò sí ń tọ́nà ọba bẹ́ẹ̀ fi ṣe wàlà bàdáhà ìrun tá a bá kí nígbà tásìkò ẹ̀ ti lọ ìrun iná òwúlò torí ń pé kí ni àyàfi lè ọdúnrún ṣẹ̀rẹ̀ẹ́ téèyàn bá nídìí tó ṣe pàtàkì tọ́nà ọba gbà wọlé iná sọ́láàtà kanat ala al-mu'minina kitaban mawquta ọlọ́run ní ẹ̀rí irun tẹ̀rí yẹn dájúdájú a ṣe ní ọ̀ranyàn lórí àwọn mùsùlùmí a sì fi àsìkò sí i afdalul a'mal anabi sallallahu alaihi wasallam sọ wípé iṣẹ́ tó dáa jùlọ téèyàn máa ń ṣe as-salatu li waqtiha òun ni irun tá a kí lásìkò ẹ̀ wa birrul ṣe dáadáa sóbi méjèèjì wal jihadu fi sabilillah àti ìmá sójú ọ̀nà ọlọ́wọ́ba wan táwa náà bá wà ní ara wa ẹ̀rí páwọn èèyàn lé ní kò sí tó kàn wọ́n pẹ́ lásìkò oòrùn wàlíwàkùtù sárùtùn ẹ̀ wá rí àsìkò tá a sọ yìí májẹ̀mú kan ni nínú àwọn májẹ̀mú tó ṣe pàtàkì ní orí sọ̀láàt wà nàbí yubayyana awqati sọ̀lá ànábì ṣàlàyé fún wa gbogbo ohun tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ àsìkò irun torí ń ní wanazalna alayka alkitaba tibiyana likulli shay ọlọ́run láti sọ̀kalẹ̀ fún wa nọ́bí sallallahu alaihi wasallam tírà kan tibiyana likulli shay tó di àlàyé fún gbogbo nǹkan pátápátá ni kuraani ṣe ní àlàyé eléyìí wá ní ọlọ́run fi ṣe àánú fún wa ni o ó ní wahudan ọlọ́run sì tún sọ̀kalẹ̀ sínú alukuran ìtọ́sọ́nà wa rahmatan ó sì sọ àánúkálẹ̀ wà búṣírọ́ àti ìròdùnú lil mu'minin fáwọn onígbàgbọ́ òdodo ọlọ́run sọ ń bomi pé wa anzalna ilayka zikra litubayyina linnas ọlọ́run la sọ Qur'an kalẹ̀ fún wa nàbì sallallahu alaihi wasallam lè ṣàlàyé fáwọn èèyàn o ma nuzila ilayhim kó ṣàlàyé Qur'an tá a sọ kalẹ̀ fún wọn wa la'allahum yatafakkarun kọ́ lè bá ronú wa as-salatu fi waqtiha ẹ̀rí àsìkò ìrun wa gbọ́dọ̀ máa kí sásìkò ẹ̀ ànábì sallallahu alaihi sọ fún wa pé من حافظ عليها نينو حديث ابن عمر رضي الله عنهما tó bá máa ń ṣọ́ irun tó máa ń ṣọ́ irun kanat lahu nuran wa burhanan irun máa máa jẹ́ ìmọ́lẹ̀ fún a sì máa jẹ́ ẹ̀rí ẹ̀rí fún wa najatan a sì máa jẹ́ sábàbí yege fún ẹni tí ó bá ń ṣọ́ irun yawmal lọ́jọ́ gbẹ̀ndẹ̀ alikiyama wa man lam yuhafiz ṣùgbọ́n ẹnikẹ́ni tí ò bá kí ń ṣọ́ irun jọ̀mọ́ làmìyàkùn lahu nuran irú ẹni bí ò ní ní ìmọ́lẹ̀ ní ọgbẹ́ndẹ̀ àlìkìyàmọ̀ wàlà burhan kò sì ní ní ẹ̀rí tó lè fi gbèrè níjà wàlà najatun irú ẹni bí ò tún ní ní àṣeyege ní ọgbẹ́ndẹ̀ àlìkìyàmọ̀ wàkánà yawmal qiyamati ti máa qarun tó bá dọjọ́ gbẹ̀ndẹ̀ àlìkìyàmọ̀ ẹni tí ò kì í ṣọ́ irun àwọn tó máa tò sí lẹ́yìn sáfù tó máa wà kọ́sámù kọ́rùn ọ̀yẹ̀rí kọ́rùn ọlọ́ọ̀ni wà kọ́sáfùnà bíhi wà bìdárì ọlọ́ọ̀ni kọ́rùn tẹ rí yẹ ọlọ́wọ́ bá ní kọ́rùn ẹni bí ni látara ìjẹ́ níbí ó jẹ́ ní ti máa ń gbéraga iná máa wù títù àlà ìlìmì mìíràn ìndì gbogbo tọ́lọ́ ń ṣe fún tó pọ̀ yẹn ó ní àà ọlọ́ọ̀kọ́ ló fún mi o ìmọ̀ mi ló débẹ̀ o ìmọ̀ mi ló débẹ̀ o nígbà tí kinní kan ṣe kinní kan gbó ní kinní kan wà ní bó lọ ṣe máa ń sọ̀rọ̀ yẹn lu yorùbá náà wọ́n á nígbà tí èèyàn kan ń ṣiṣẹ́ ìgbà tí ìgbà tọ́sán ń ṣiṣẹ́ ibo lòru yín wà nígbà táwa ń dààmú kiri ìnáwó ti tu àlà ìlú mi náà ìlú mo dààmú kí n tó rówó ni o mo ṣiṣẹ́ à mélòó mélòó ẹni tó ṣiṣẹ́ jọ mọ́ tí ò rówó ọlọ́wà ní kí wọ́n ṣe ó wá di owó ó wá ń ju ẹ lójú ta ló jẹ́ odòwó jọ̀ wọ́n olóhùn ọba lè ta ló rán kọ́sítọ́mà sí ẹ ọlọ́run ni ó tún wá ní bad debt àwọn bad customers customers àjẹgbárun àwọn tó jẹ́ pé tí wọ́n bá déwájú ẹ tó bá wo bọ́n ṣe lọ́lá sí tó bá wo bọ́n ṣe tóbi tó ó rẹ́ẹ̀dì láti kó gbogbo ọjà nu ṣọ́ọ̀bù fún wọn pẹ̀lú èròǹgbà pé ah, olówó làwọn eléyìí tí àwọn eléyìí bá patronize mi láyé mo ti ṣe oríire wọ́n á sì gba gbogbo ọjà ẹ lọ oṣù mẹ́fà wọn sì ní sanwó ọjà yìí padà àwọn tó ṣòro tajà fún àwọn multinational companies yẹn ni àwọn companies ńláńlá àwọn tó máa ń pa small scale business ní nàìjíríà nìyẹn tẹ́bálẹ̀ tó máa ń supply ọjà fún companies ẹ lọ bí wọ́n léèrè aburú náà máa ń ṣe fún wọn nàìjíríà tẹ́bá supply ẹ̀yin tẹ́ ń supply àwọn ọjà kéékèèké yẹn fún wọn wọ́n lè gba ọjà yín for three months ẹ̀ wọ́n ti sign ẹ̀ ni wọn ti ṣe kinní kan ni tí three months yẹ bá wá wọn wá tún ní stop o àti máa gbọjà míì tẹ bá fún wọn á di wípé owó yín náà wọ́n máa wì tí ò dẹ̀ ni àwọn ẹni tó wá ń kó ọjà fún wọn wọ́n máa lọ yáwó lọ́wọ́ lọ́wọ́ ẹbí wọ́n á ti yáwó báǹkì wàhálà máa wá bá wọn gbogbo ń tọ́ wá padà gbẹ́sẹ̀ lé báǹkì wọ́n sì kọ ṣẹ́ẹ̀kì fún ẹ lẹ́sẹ̀kẹsẹ̀ ìwọ náà wá di olówó o wá wò pé ìnáwó òtí ìtò àlà ìlìmìnì mìíràn ah ìmọ̀ mi ló débẹ̀ o ah mo dààmú gan ni mo ṣe wàhálà gan ni ah ẹ̀yin náà lọ ṣe wàhálà kẹ́ mo bó ṣe ń rì ó ti gbàgbé bí ìwọ náà ṣe rí lánàá ni kàdálíkà kóńtò mi kọ́bìlì fàmọ́nà lọ́ àdẹ́kùn ṣèbó lòṣì ìwọ náà lánàá ṣèbí ìwọ náà máa ń dúró mọ́ṣáláṣí lẹ́yìn ìgbà bá kírun tán wàá máa retí pé mo fẹ́ rí bàbá àmọ́ ẹ bá mi báwọn jọ̀mọ́ sọ̀rọ̀ kò sí nǹkan kan lé ọlọ́run wá kẹwọ́ náà lé ní òdẹ tó kọ́lé òdẹ tó lo mọ́tò ó wá jọrẹ lójú kọ́lọ́n kó ṣàánú ẹnì kọ̀ọ̀kan wa kọ́lọ́n fi wá ṣe kò ń jẹ́ dáadáa a gbọ́dọ̀ gbìyànjú láti mójútó ẹ̀sìn o kọ́rùn ojú onígbéraga ó sì di olówó wọ́n ní gbogbo ẹnikẹ́ni tó bá jẹ́ kówó ló ayé látara owó tó wá ní kò wá kírun ṣẹ́mi gbówó àdánwò ni ọlọ́run ní rìjálòn ọlọ́run ní àwọn ọkùnrin kan wà látòlehihim tìjárọ̀tún wà lábẹ́yẹ̀hùn àzíkìrì láhìwà ikọ́ mi sọ̀la ó ní ẹ̀rọ àwọn ọkùnrin tí mo fẹ́ sọ fún yìí ìmọ̀ ní bẹ lára wọn débi wípé owó wọn tí wọ́n ní ọjà tí wọ́n ń tà kọ́ńtíráàtì tí wọ́n tí wọ́n ń sílì kò kí ń kọ́ dí wọn kúrò níbi ìrántí ọlọ́run bí wọ́n ṣe ń tajà ẹ máa rí tí wọ́n máa jẹ ẹnu bí ẹ tó ń jẹ ṣúgà ni àbí bí ẹ tó ń jẹ gúgúrú ẹnu tí wọ́n jẹ yẹn wọ́n jẹ gúgúrú o subhanallah walhamdulillah wàláhi la ilaha wallahu akbar astaghfirullah wa atubu ilayhi wàlá hawla wàlá quwwata illa billah ohun tí wọ́n jẹ lẹ́nu nìyẹn o pẹ̀lú bọ́n ṣe ń tajà tó wá ikọ́ mi sọ̀dà ṣùgbọ́n títí ò bá wá rí bẹ́ẹ̀ tó jẹ́ pé látara business ọjà ló ń tà ní owó ló ń ṣe ní ibẹ̀ ló wá wà lọ́pẹ̀rún ẹ jẹ́ ah, jẹ́nsáré dá kọ́sítọ́mà yìí lóhùn jẹ́nsáré dá kọ́sítọ́mà yìí lóhùn gbogbo orú ẹni bẹ́ẹ̀ ẹ̀yin kọ́ọ́rù náà ni wọ́n máa tò sí jọ́gbẹ̀ndì àlìkìyàmọ̀ wà haman àwọn kan wá wà sáfù haman ni wọ́n máa wà haman yà haman ibùnilì sọ̀rọ̀ ha làálì abẹ́lẹ́kùn làṣìbàbù Haman ó jẹ́ mínísítà fún firaun amúgbálẹ́gbẹ̀ẹ́ kọmíṣánná sẹ́kẹ́tìrì àsẹ́kẹ́tìrì ọ̀gá ni mí gbogbo ibi tọ́gá bá ń lọ mí lè má tẹ̀lé wọn lọ Abuja la wà láti bí ọ̀sẹ̀ kan bá ṣe ń bọ́ ta mítìn kan tá a bá ti bẹ̀rẹ̀ mítìn yẹn báyìí látago mẹ́rin òru tí ò bá jẹ́ pé èèyàn fẹ́ lọ tọ̀ kò lè jáde mẹ́ ẹ tiẹ̀ mẹ́ pápá pàjùlọ àsìkò tá a fẹ́ ṣe ìdìbò yìí àwọn ọ̀gá bísí gan ni tá a bá ti bẹ̀rẹ̀ mítìn yẹn látago mẹ́rin báyìí ago méjìlá la máa tó ní bírèkì tá a bá ti ní bírèkì lágo méjìlá tá a sáré jẹun ten minutes péré a tún gbọ́dọ̀ padà sí di mítìn ká tún tó parí mítìn yẹn ó di to six tá a bá tún parí àmà ní ten minutes break tá a bá tún parí ẹ̀ báyìí tá a bá tún ti padà síbẹ̀ ó tún di eleven o'clock ẹ wo àwọn mítí àlùsí gbogbo àsìkò òru ló ti gbà ẹni yóò wá ní kírun torí kíni ó jẹ́ sẹ́kẹ́tìrì fọ́gà ó jẹ́ kọmíṣánná ó jẹ́ mínísítà irú gbogbo àwọn ẹni báyìí ẹ̀yìn hámọ́nù ni wọ́n máa tò sí torí pé hámọ́nù náà mínísítà ni ohun tó pọ̀ òun rún nìyẹn gbogbo tí firaunu bá ti sọ ó ní ya haman firaunu ní ilẹ̀ haman ibùdó lè sọ̀rọ̀ ha lọ́ba mi kọ́ ilé olókè kan àbí lóko làtìbáàbù làálì àtọ́lẹ̀ ilá ìláhì musa wà ní ìlànàlóhùn kàdíbà mo rò pé musa irọ́ ló ń pa fún mi ọlọ́run tí musa ló wà ń sọmọ ẹ̀ bá mi kọ́ ilé tó ga mo fẹ́ gun orí ẹ̀ lọ kí wá lọ yọjú ọlọ́run musa kí wá máa wò báyìí kì wọ́n ni ìwọ ló wà ń ẹ wo ìkọjá yìí ó ní kọ́ bóun kọ́lé tó ga ó fẹ́ lọ wọ ọlọ́run musa sọmọ kí ló ń fi sọmọ pé kí ló ń fi sọ́mọ̀ péjọ mọ́ kọ́lọ̀ kó wa. wà á firaun àwọn kan wà tó jẹ́ pé wọ́n ti ń kírun ẹ̀yìn sáfù firaun ni wọ́n máa tò sí àwọn ènìyàn bá ní firaun gọ́fúnà ni ìyẹn ni òjò kírun chairman ni ìyẹn ni òjò kírun president ni ìyẹn ni òjò kírun bọ́ọ̀sì ibi iṣẹ́ ni ọ̀gá ibi iṣẹ́ ni ìyẹn ni òjò kírun àwọn máa bẹ pẹ̀lú kíni pẹ̀lú firaun kọ́nà ọba àlékí ọlá kó má ṣe ìlà èdè kọ̀ọ̀kan wá mẹ́wọ̀ ìyẹn ni tí ànábì sallallahu alaihi wasallam tí ó sọ fún wa ó ní wa Ubay ibn Khalaf ó láwọn kan wa wà ẹ̀yìn Ubayyu làwọn máa wà a ti rí àwọn tó máa wà lẹ́yìn kọ́rùn àwọn wo la pè jọ mọ́ àwọn olówó tí wọ́n bá ń sọ̀rọ̀ pé ní Áfíríkà ta ló lówó jù òun ni ṣùgbọ́n kò kírun ọmọlẹ́yìn kọ́rùn ni sẹ́kẹ́tìrì ni ah sẹ́kẹ́tìrì gbogbo àgbáyé sẹ́kẹ́tìrì permanent sẹ́kẹ́tìrì federal government ni sẹ́kẹ́tìrì ibi iṣẹ́ wa ni òun wà ń kírun ẹ̀yin ta ló máa wà jọmọ́ ẹ̀yin haman haman ṣùgbọ́n òun tiẹ̀ pírẹsidẹ̀ntì ni olórí ni kò wá ń kírun ẹ̀yin sádó bá wà ẹ̀yin fìrà o ó wá kó àwọn businessmen àwọn businessmen àwọn ọmọ wà lẹ́yìn Ubayyu ibn Khalaf ẹ̀rí Ubayyu ibn Khalaf yìí òun ló jẹ́ gẹ́gẹ́ bí ọ̀gá fún Bilal tó máa ń fìyà jẹ Bilal gan nígbà tí Bilal gba Islam òun ni businessman torí kó má bàa pàdánù business ẹ̀ ni ò ṣe gba Islam ṣe mẹ́ pé téèyàn bá ń ṣe ẹ̀sìn gbà mí ẹ lè rẹ́ lómi tó bá ń gbéṣẹ́ fún yín tó ní àfa àmúkọ̀tì ẹ̀ kórira yín irùngbọ̀n yóò sì dàbí tìkí nìyẹn ah, bí mo tiẹ̀ ṣe wò yín inú kan bí mi ah, ọlọ́run ní sọ fún rẹ̀ bẹ́ẹ̀ níbẹ̀ pé mo tú bí họ ìzìkò yẹ́sà ọlọ́run ní mo tú bí họ ìzìkò kí ló ń jẹ́ bẹ́ẹ̀ ọlọ́run ní ẹ lọ bínú kú ẹ lọ pokùnso tó bá jẹ́ pé torí irun tí mo ń kí ni ló ṣe ń bí yín ọlọ́run ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni ẹ lọ bínú kù. torí ibi iṣẹ́ kíṣẹ́ má bàa bọ́ lọ́wọ́ ẹ̀ ni ò ṣe kírun irú àwọn ẹni bí a máa bẹ pẹ̀lú òbẹ́ yìí kọlọ́ba lékè ọlá kó ṣàánú wa. wọ́n máa ná máa ní sọ́lá àwọn náà sí yàrá láìpa àsìkò oorun ẹ tó bá wá gbàgbé láti kírun lásìkò àwọn náà máa àbó ti sùn gbàgbé kí ni ìdájọ́ ẹ̀ ànábì sallallahu alaihi wasallam sọ pé manama an salatin aw nasiyaha ẹnikẹ́ni tó bá ti sùn gbàgbé àbó ti àbó gbàgbé láti kírun fali yusalliha idha zakaraha nígbà tó bá ti rántí kó yá kí o nígbà tó bá ti tají kó yá kí o la kafarata laha illa kò sí tọ̀nà tó fẹ́ ṣe jù yẹn lọ ẹni ó sùn ni rufi atil kọlam ansala ànábì ni wọ́n máa gbé gègé kúrò wọn ni máa kọ ẹsẹ̀ lẹ fáwọn mẹ́ta nínú wọn àná ìmàhátà yastayqiz ẹni tó ń sùn títí dìgbà tó máa fi ṣe kíni tó máa fi jí ọlọ́run sì ni ká máa tọrọ pé rabbana la tu'akhidna in nasina aw akhtana ìwọ náà ìyí tá a bá gbàgbé àbí ìta ṣe mistake má fi bí wa má fìyà jẹ wá látà rẹ̀ so téèyàn bá gbàgbé láti kírun kó kí lásìkò tó rántí ṣùgbọ́n ká má jẹ́ níta máa fọ́nú fọ́ra nípa irun wà wákùtù sọ̀látù zuhr huwa zawalu shams ẹ rínu zuri tí òòrùn bá ti yẹ kúrò ní àtàrí tí òòrùn bá ti yẹ kúrò ní àtàrí wà huwa tajawuzuha wasat as-sama òun náà ni pé tí òòrùn tó bá ti kúrò ní àárín sánmọ̀ báyìí ẹ̀rí pé tóòrùn bá ràn á máa bọ́ omi tó ti ràn ó ń lọ síbi tó ti fẹ́ wọ̀ tó bá yá á padà wà láàrin àsìkò tó wà láàrin tẹ́ bá dúró lóòrùn ẹ̀ ní rí bòjì kankan tí ó ti yé àsìkò yẹn kọ́ ṣùgbọ́n tó bá ti wá yẹ̀ tẹ́ ti ń rí bòjì nǹkan díẹ̀díẹ̀ òòrùn ti yẹ̀ kúrò látàrí nìyẹn ìgbà táwọn máa kí zúrì nìyẹn àwa máa kí zúrì láti àsìkò yẹn hátà Titi, tí tá a fi di pé gbogbo nǹkan tá a bá gbé lẹ̀ báyìí òjìji provide a máa ṣe déédéé nǹkan yẹn ìgbà yẹn ni zuri tó ló tó parí asiri àwọlé gbogbo ìgbà ni irun máa ń wà ń ta àyàfi ṣubú yìí tí zuri bá ti wọlé báyẹn tó extend dìgbà yẹn asiri a ma wọlé nígbà tí òjijì nǹkan bá ti ṣe déédéé ara wọn àwa lè jẹ́ kó rọra yẹ díẹ̀ kó tún ju nǹkan yẹn lọ díẹ̀ àsìkò àǹsírì nìyẹn àwa máa kì í lọ bẹ́ẹ̀ a máa kì í lọ tá a fi di àsìkò mọ́gírib ìgbà wo ni àsìkò mọ́gírib ẹ̀yìn dá òhòrò bíi shams tóòrùn bá ti wọ̀ bá ṣe wá ń sè òòrùn ti wọ̀ tí òòrùn bá ti wọ̀ a máa kí mọ́gírib mọ́gìrìbì àwa ń ta títí di àsìkò ìṣáì ìgbà wo ni ìṣáì máa ń wá nígbà tí ò bá ti sí àṣàfàk ìmọ́lẹ̀ ọjọ́ ẹ pé tá a bá kí mọ́gìrìbì tán ẹ sì máa rí àwọn ìmọ́lẹ̀ tó jẹ́ ìmọ́lẹ̀ òye ọjọ́ nígbà tí ò bá ti sí eléyìí mọ́ rárá tí ẹ ti rí pé sánmọ̀ ti dúdú ìgbà yẹn ní ìṣáì ìṣáì á máa wà ìlànà ìsúlẹ̀ yìí títí di àárín òru tàbá ní ṣá ìwọlé fàpẹrẹ bóyá aago mẹ́jọ láàrin aago mẹ́jọ sí aago mẹ́rin aago márùn wákàtí mélòó ló wà ń bẹ wákàtí mẹ́sàn àbí four five wákàtí mẹ́sàn tí a bá bẹ̀rẹ̀ wákàtí mẹ́rin àbọ̀ látàgo mẹ́jọ ìgbà wo ló máa jẹ́ yẹn ìgbà wo jẹ́ bíi twelve thirty àbí so wàá máa kí ní àtìgbà yẹn sí nǹkan bíi twelve thirty ìyẹn lásìkò tó dáa jù lọ tó bá kọjá twelve thirty náà díẹ̀ àbò ń lọ bíi one two àṣìlẹ̀kì ṣùgbọ́n ètò dáa jù ni pé tó bá ti di bíi one ó pẹ́ jù èèyàn ti ẹ̀ wá dìlé iṣẹ́ ẹ̀ tó bá ti wá pẹ́ jù one àti kàǹtìkì so àlùfájàrì sọ̀látù súbì òun á máa wọlé nígbà tá a bá ti rí àlùfájìrú àsàlì tálùfájàrì ẹlẹ́ẹ̀kejì tó bá ti jáde òun náà ni ìmọ́lẹ̀ ọjọ́ òun ni àsìkò ṣubú yìí òun náà máa wá ń ta títí tí a fi dìpọ̀ oòrùn oòrùn yọ sòkòlò kó ṣàánú wa kó fi wá ṣe kóńgẹ́ dáadáa ilé ìjẹ́ ṣókí nípa àwọn àsìkò irun nínú májẹ̀mú irun kíkí tá a gbọ́dọ̀ rí pa fi rinlẹ̀ òun náà ni dòkó lè wá àti sítúrù láàrùn ilé jẹ́ méjì tí a fi kún yìí tí a ti sọ kọ́lọ́ọ̀bà lékè ọlá kó fi wá ṣekùn jẹ́ dáadáa kó gba irun wa kó gba ìjọsìn wa gbogbo ilé ìta ti ṣe kọ́lọ́n wa sallallahu ala nabiyyina muhammadin wa ala alihi wa ashabihi ajma'in tabarin tó ní béèrè insha Allah àbí àfikún àbí àyọkúrò nínú àwọn nǹkan sọ gbogbo ẹ̀ náà ni àyè gbà insha àǹsìtù àwátà ń pariwo ẹ dákẹ́ náà bísmìlá wa alaikum salam wa rahmatullahi wa barakatuh naam naam naam naam naam ṣé béèrè yìí nìyẹn nípa pé tá a bá fẹ́ búra ànábì sallallahu alaihi wasallam ní àgbọ́dọ̀ fi nǹkan búra àyàfọ́ lọ́wọ́n ọba àwa ní àwọn tó máa ń fi koran búra para àwọn afá àtọ́sọ kó fúyẹ́ torí pé koran tá à ń sọ yẹn ọ̀rọ̀ ọlọ́wọ́n ọba ni àná ọ̀rọ̀ ọlọ́wọ́n ọba lára ọlọ́wọ́n ọba ni torí pé ìròyìn èèyàn tàbá fi kọ́kọ́ ròyìn èèyàn náà ń sìn nísìn kan sọ pé etí mi ṣẹ̀mẹ̀ pé tí mi náà part and parcel mi ni àbí bẹ́ẹ̀ kọ́ ni so tá a bá fi koran búra yẹn làwọn àfa kan wò pé fúyẹ́ ṣùgbọ́n mo dẹ̀ fi lé fún wa wípé èyí tó dáa jù náà ni pé ká fi ọlọ́run bá búra ṣùgbọ́n ṣe rí tí islam bá ń sọ pé nǹkan kan ló dáa jù lọ tabawara àwọn nǹkan tó ń ṣe nǹkan kan tó jẹ́ pé a ti rí i pé à ń wò pé ó lè má burú èèyàn ní láti ṣe fúfú yẹn bẹ́ẹ̀ so ẹ lè ráwọn èèyàn ń sìn kan máa fi koran búra tẹ bá rí èèyàn kan tó fi ṣọ̀gbọ́ búra ó fi kíní kan búra ó fi kàábà búra ẹ gbọ́dọ̀ sọ fún pé kò dáa ṣòtìyàwó náà èèyàn tó ń fi koran búra èèyàn gbọ́dọ̀ ṣó ti yé bọ̀tá gbọ́dọ̀ ṣọ́ra ṣe mẹ́ pé yẹn náà la bá dé court táwọn yọba fẹ́ búra ń court páwọn máa sòdodo wọn wá ní kán gbé koran dání àwọn tí wọ́n sì ń fi koran búra tá à ń sọ kò ń ṣe àwọn tó ń gbé dání o ṣó ti yé kéèyàn kọ kí sì ló ń fa ìbúra afẹ́ fi jẹ́rìí pé à ohun tí mo fẹ́ sọ òdodo ni ló fi jẹ́ ń pò tó da náà ni pé ká fi ọlọ́run bá búra akọ̀ ń sọ ń pa pé àwọn àfáà kan ló fúyẹ́ èmi ò lè fẹ́ búra ń tìṣe wá ni mo fi koran búra rárá ọlọ́run bá máa fi búra bọ́ a lè rí èèyàn kan tó jẹ́ pé bóyá kò ń ṣe pàgbọ́yé wọn dé lẹ́vù yẹn ṣó ti yé ṣùgbọ́n ká fi ọlọ́run bá búra òun ló dáa jùlọ ìyẹn náà tá a bá sọ pé táwọn kan bá sọ pé fúyẹ́ tá a bá rí èèyàn kan tó ní mo fi yàsí búra ọmọ ìyá kan náà ni abẹ pé wọ́n fi koran búra náà ni ṣùgbọ́n tá a bá jìnnà sí òun náà ló dáa jùlọ ṣó ti yé kọ́lọ́n fi wá ṣe kò ń gẹ dáadáa wa aleykum salaam wa rahmatulah wa barakatu. naam naam naam naam. téèyàn bá fẹ́ kí ìṣá táyè bá wà mọ́ṣáláṣí títí di òru tá sọ yẹn èèyàn lè kí téèyàn bá sì wà ń lé náà tó jẹ́ pé lílé èèyàn wà èèyàn lè kí bọ́tà ní máa torí pa fẹ́ di ilé ìṣá ẹ̀ pé torí pa Ànábì sallallahu alaihi wasallam sọ pé èyí tó dáa jùlọ nínú ìṣá ẹ̀ òun náà ní ta dìlé àwa nítorí ìyẹn ká wá pa mọ́ṣáláṣí tì bọ́ nísìnyí fàpẹẹrẹ èèyàn bọ̀ láti ibi iṣẹ́ kó tó dé wọn ti kírun gbogbo mọ́ṣáláṣí ó wá délé ṣòtìyé ó wá délé ó wá ń ṣàwọn nǹkan kọ̀ọ̀kan ó wá dìlé ẹ̀ àbótiẹ̀ mọ́mọ́ dìlé ẹ̀ bóyá òun àtàwọn ará ilé ẹ̀ sì fẹ́ kí kan tó sùn ṣùgbọ́n nínú ẹ̀kọ́ iṣẹ́ ìní wípé a kì í sùn ká tó kì í kí ìyá òkè wọn kó ti kí mọ́ṣáláṣí jẹ́ sùn díẹ̀ tó bá dẹ̀ di twelve o'clock ní bá jí dára ẹ̀kọ́ iṣẹ́ ìní pé a ní sùn ṣáájú ká tó kì í ṣáà ànábì sallallahu alaihi wasallam sọ fún wa wípé náà ánìlì kàlámì bá dàlẹ̀ ìṣá tá a bá kí iṣẹ́ ìtàn ànábì kọ̀ fún wa ká máa sọ̀rọ̀ ọjọ́ wà náà mọ̀ kọ́bùlà ha ó sì kọ̀ fún wa ká sùn ṣáájú ká tó kíṣà ni ká tó kíṣà yà á lè sùn tó bá jágo kan òru la tó fẹ́ kíṣà yìí pẹ̀lú májẹ̀mú pé ká má sùn tágo kan òru yá fi lù tá a bá sì kí sí kíṣà yìí tán ohun tí Islam fẹ́ ni pé ká lọ sùn ṣùgbọ́n tẹ bá wà àwùjọ wa ń bí iṣẹ́ rẹ pé tá bá kíṣà yìí tán láì fúnṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn mo fẹ́ lọ kí lágbájá mo fẹ́ lọ kí tàmẹ̀dùn nínú ẹ̀kọ́ náà kò dáa tó a fẹ́ lọ ṣe visitation kọ̀ọ̀kan ká má máa fi sẹ́yìn ẹ̀ ń ṣá torí pé ìṣá àsìkò tó ọ̀yàn fẹ́ sùn ṣe gbogbo ẹ̀ ni ṣùgbọ́n ìyẹn náà ta sọ ṣẹ̀mẹ̀ pé lágbègbè wa ń bí náà so ta bá sọ pé a fẹ́ lo nǹkan yẹn tó tálì báyẹn ó lè padà mú nira dání torí ń pàwọn ẹlòmíì gan bísínẹ́sì wọn ohun tó fi ń jẹ tó fi ń mu ẹ̀yìn ṣáì ni wọ́n ń ṣe tẹ bá sọ fún wọn pọ̀ gbọ́dọ̀ ṣe a ti sọ fún ọ̀yàn pé kán má lọ ṣe náìtì mọ́ nìyẹn tiẹ̀ ti gẹ́ a ibo pé ah ìbò ti kíṣẹ́ ìtàn ó gbọ́dọ̀ lọ sùn ni ah iṣẹ́ náìtì lèmi wà ah ó ní lọ ní o ah sọ fáwọn ọ̀gá ń bíṣẹ́ ànábì sọ̀rọ̀ ọ̀gá sọ̀rọ̀ èwo ló wá fẹ́ múnú méjèèjì ah lọ sọ fáwọn ọ̀gá pé kọ́lá Rasulullah sallallahu alaihi wasallam bóyá ẹnìyẹn ti níṣẹ́ mi tó fẹ́ fún un lóbi jẹ́ gbọ́dọ̀ gbọ́ wa dáadáa àfi fi wá ṣe kún dáadáa náà. tí bó Naam. Kájá fi ara kàn wá lára irun ajá kò sí tó sọ fún wa pé gbìn ni. Ṣé ó ti yé? Ajá fi ara kàn yàn lára kò ní kẹ́ má faṣọ yẹn kírun. Nínú àwọn àṣìgbọ́yé tí gbogbo wa náà ti dìmú tẹ́lẹ̀ ni. Ajá kọlù yàn ó ń ṣe tiẹ̀ ni. Ṣùgbọ́n Mùsùlùmí wa ń bájá ṣeré torí islam gbọ̀n fẹ́ ká ṣe ajá ṣé ó ti yé ẹ̀hẹ́ but ajá wa fara pọ̀nyàn kò túmọ̀ sí pé ara yẹn ti di ẹ̀gbìn torí pé islam sọ pé ajá ẹ̀gbìn ní àti ń jẹ ajá o ṣé ó ti yé torí ń pàjá ẹran tí máa ń jẹ ẹran ni àwọn ẹran tí máa ń jẹ ẹran àkí ń jẹ àkí ń jolóńgbò ẹranko àbíjà ni ó máa ń fi èékánná fa nǹkan ya gbogbo ẹranko tó bá máa ń fi èékánná hunt àní máa jẹ gbogbo ẹran tó bá ní ẹ̀ eh, incisors kan ló ń pè àbí mọ́là ni nam kenai ẹ̀hẹ́ tó ní eyín tí wọ́n máa fi ń fa nǹkan yá yẹn gẹ́gẹ́ bí àwọn tiger ń sìn gẹ́gẹ́ bí olóńgbò àti ń jẹrú àwọn ẹran bẹ́ẹ̀ so ajá kí ni tó jẹ́ gbin lára ajá òun ni ìtọ́ ẹnu ẹ̀ ìtọ́ ẹnu ẹ̀ lànà bisọ̀ bàtẹ́lá ní tí ó bá fi ẹnu kan ife vẹ́sù àyígbá ike cup abọ́ tá a fi ń ṣe ìjọsìn àbí tá a ń lò a gbọ́dọ̀ fọ̀ lẹ́ẹ̀méje ẹ̀yin méjì tá a fẹ́ fọ̀ yẹn á jẹ́ kẹ́ yọ kán bẹ̀ jẹ́ pẹ̀lú iyẹ̀pẹ̀ kò ń ṣe pé pẹ̀lú ọṣẹ o ẹ lè fọṣẹ fọ̀ lẹ́ẹ̀mẹ́fà ṣùgbọ́n ẹ gbọ́dọ̀ fi iyẹ̀pẹ̀ fọ̀ lẹ́ẹ̀kan torí ń pé ẹ̀gbin tó wà ní ẹnu ajá àwọn àìsàn burúkú ni ṣó ti yé so kò wá sọ pé ajá tún wá fi ẹnu yẹn náà kàn yín láṣọ pẹ̀ máa fọ̀ ohun tó ní ká fọ̀ ní kíni abọ́ tajà tẹ̀lú bọ̀ so gbogbo nǹkan yẹn náà tá a bá ti lọ ń dara wa láàmú ó ti máa dà ṣe jù nú ẹ̀sìn ṣùgbọ́n tó wá jẹ́ pé látara pé èèyàn kórìíra ẹranko yẹn ni ah, ajá àwa fọ̀ kò sí láìsí mẹ́ ẹ̀rí pa ní bí ọ̀sẹ̀ tó kọjá kọ́ ni pé ọtí gangan fún rẹ̀ ọtí fún rẹ̀ kò kì í ṣẹ̀gbin mímu ẹ̀ ní torí pẹ́ ni gbogbo ẹ̀ṣẹ̀ sì ní ẹ̀gbin ni so bó ṣe wá bọ̀ mọ́ṣáláṣí àwọn tó wá da ọtí náà wá ń ṣe wọ́n wọ̀n títì náà wá fi báyìí síra wọn ló bá ta sí ẹ láṣọ ló wá òkè àjẹ ah, lọ bọ́ṣọ yẹn lẹ̀ ó lè bọ̀ torí kò wò pé kí ni ká ti gbọ́ kó wá dé mọ́ṣáláṣí náà wá ah, subhanallah má dàbí pé mọ́mù náà mutí gbogbo ara mọ́mù kan ọ̀run fourteen ṣẹ̀bẹ̀ pé mọ́mù ti dá wàhálà lẹ̀ so tí mọ́mù bá lọ bọ́ṣọ yẹn lẹ̀ ó dá o tí ó ti yé ṣùgbọ́n kò wá ń ṣe pé òwò aráṣọ mi ó ti rómi tó fẹ́ fi fọ̀ kò fi kírun ni kò sí láì fi mbẹ́ so kọ́lọ́n fi wá ṣe kò ń jẹ́ dáadáa wa sallallahu ala nabiyyina muhammadin wa ala alihi wa sahbihi ajma'in subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk